àjókòó omirna anatawa bọ alimanata alamamin nítorí pé ẹ̀sìn islam pa wá láti ká tẹríba fẹ́ni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìtẹríba nìyẹn o kì í ṣe pé ẹ máa kúnlẹ̀ ẹ máa dọ̀bálẹ̀ o tọ́ ara afa rẹ̀ tàn ara afa rẹ̀ ẹ̀ ti bọ́ bàtà láti máìlì kan ó sì ti là yóò tún yọ aago lọ́wọ́ báwo lèmi yóò ti fa aago sọ́wọ́ ti ṣé wùmí tó fa aago sọ́wọ́ ẹgbọ́n nǹkan mẹ́ gbogbo orí ilé náà gbogbo gòlúù tí ò ní tuma. apawalasẹ kájẹnijọ máa tẹrí ba fẹni tá à ń pẹ kọlọdọ rẹ Ibn Abbas radiyallahu anhuma bó ti ṣe karabata tó tọjẹ ọmọ ẹ̀gbọ́n tọjẹ ọmọ àbúrò bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam orí Zayd ibn Thabit radiyallahu anhu tí lórí ràkúnmí rẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó sì lọ gbá ìjánu ràkúnmí Zayd ibn Thabit ọgbàmú ẹnfin fàá lọ ibn Thabit ni má ti ṣe bẹ́ẹ̀ yabna ami rasulillahi sallallahu alayhi wa sallam ìwọ ọmọ àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam dákun sórí sọlọ má fi ra rẹ wọlé fún mi ọwọ́ kọ́ bá fa ìdáná ra fún mi ó ní fi ẹni wọlé má fi rẹ wọlé fún mi. abdullahi bin abbas wa sọ yìí pé hakadha umirna an naf'ala bi ulama'ina báyìí ni wọ́n pa wá láti ká máa ṣe fáwọn olùmọ̀ wa báyìí ni wọ́n pa wá láti ká máa ṣe fáwọn olùmọ̀ wa ẹ dákun sẹ́bùnà abbas láláì màkàn yìí sẹ́ láì màkàn yìí àmì ẹni tí wọn bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ olùkọ́ rẹ̀ ni wọn ni kò ọpọnlé yẹsẹ kó rí ọkàn má lójú ni pé kí ni ebi wà mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni la oní hakadha umirna an naf'ala bi ulama'ina Ibn Abbas radiyallahu anhuma ó tún sọ fún wa yìí pé zallaltu taliban fa'uzziztu matluba. ó ní mo fi ra mi wọ́lẹ̀ mo fi ra mi wọ́lẹ̀ nígbà tí mò ń wá mà mo padà wá dẹni tí wọ́n ń pọ́nlé nígbà tí gbogbo èèyàn ń wá mà lọ́dọ̀ tèmi náà mo fi ra mi wọ́lẹ̀ nígbà tí mò ń wá mà mo wá dẹni tí gbogbo ayé ń pọ́nlé nígbà tí wọ́n ń wá mà lọ́dọ̀ tèmi náà eléyìí pàtàkì tájà ni tó ṣe pé yọ lẹ́kọ̀ọ́ tẹríba Al-Ghazali ó ní la illa bit-tawadu'i wa ilqa'i as-sam' èèyàn ò lè nímà àyàfi pẹ̀lú tẹríba àti pẹ̀lú kéèyàn tẹ́tí wàá ní tẹríba fólùkọ́ rẹ̀ wàá sì tẹ́tí gbọ́n tí máa sọ. nínú tó tún jẹ́ ọ̀ràn yẹn lórí wa òun náà ní pé táàfì jẹ́nitọ́ lẹ́kọ̀ọ́ níbi ẹ̀kọ́ tá a máa ń wá kájẹ́nitọ́ yẹn pé yọ́ọ́ máa wá ìmọ̀ yìí díẹ̀ díẹ̀ yẹ́n ṣe pé gbogbo kí ó lọ́ọ́ gbàtà lójúmọ́ kan ọba pàápàá jókòó ọ̀n sàlàyé rẹ̀ fún ọ bó ti ti ń parí báàbù kan ó tún dẹnu lé báàbù míì bó ti ń parí báàbù kan ó tún dẹnu lé báàbù míì kò sí tàbí ṣùgbọ́n pẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ìmọ̀ yẹn ó tètè sá lọ́mọ lọ́wọ́ nítorí pé man akhadha al-ilma jumlatan zahaba anhu al-ilmu jumla ẹni tó bá kọ́kọ́ ìmọ̀ lódìndí odindi náà ni mọ́ta fún agbọ́dọ̀ máa wá díẹ̀ díẹ̀ lè tẹ́dẹ̀rù tọ́ba ti kọ́ ilé yìí tán tọ́ba tún ṣe sáà ẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báàbù mi kí wá sí pé gbogbo ẹ̀ ni mo fẹ́ kọ́ tán lónìí ìdí inú tó fi jẹ́ pé ayé kájúkájúkájú tó bá sọ pé gbogbo màá lọ fẹ́ kọ́ tán ọwọ́ ọlọ́fẹ́ kọ́ ilmu usul al-fiqh ọ̀tẹ̀ kan mo ti ti kọ́ wà lọ bòmí ìdáhùn rẹ̀ wà lọ sọ́dọ̀ ẹlòmí ẹlòmí ọkọ̀ yéésù ògùn orí fọ́ táwọn àtúntò bá ti lò lẹ́ẹ̀mẹ́ta malaria tán òrùka gẹ́tì ẹ̀ eléyìí mà ní ó ṣeéṣe wọ́n ti ń gbàtà bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé rẹ̀ báàbù alákọ̀ọ́kọ́ gan a lè má parí fóṣù kan tó bá ipá wa náà ọkàn wa bá gbà pàfẹ́ kọ́ lódodo ok báàbù alákọ̀ọ́kọ́ àparí lóṣù kan ìwọ ló sẹ̀kan lọ́ọ́ fi kọ́ ọ̀dájú pé ọkọ̀ lájà tó fi máa da iye rú ni nítòsí súnmá ẹni tó wá bọ́ tó lòun fẹ́ kọ́ màkan láàrin ọ̀sẹ̀ kan ntòǹtì fẹ́ fi mà yẹ ti aburú ni ọkàn fẹ́ ma àwọn keyboard kan nínú mà yẹn ni tí ó fi máa ti halẹ̀ tóun náà bá ti sọ̀rọ̀ débi kan pọ́tọ́gé al-amrul mutlaq bẹ́ẹ̀ làwọn olùmọ̀sọ yaqtadil wujub ẹ ṣàlàyé ẹ̀fún wa ẹ lọ́ọ́ bá àwọn ẹlọ́bìnrin àlàyé òun kàn fẹ́ ní àwọn pọ́ìntì kan lọ́wọ́ tẹ́sí máa mọ̀ bọ́yọ́ mọ̀ àbí ọ̀mọ̀ tó àwọn òsì gbọ́dọ̀ rán ìbàjẹ́ lọ́wọ́ ìwọ kọ́ ló dictate tẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀sẹ̀ kan mo fẹ́ ti fọ́ ọlọ́mọdé tí ọ̀sẹ̀ kan làwọn náà ti fọ́ ni rárá o eléyìí túmọ̀ sí pé àti ká lọ wá mà ká sì ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi kún ọ̀rọ̀ wa bákan náà ẹni tí ń wá mà kó fi àsọtẹ́lẹ̀ Luqman rahimahullah kó fi ṣiṣẹ́ ní ìgbà tí ń sọ fọ́ọ̀mà rẹ̀ gbèlà tujadilul ulama májàni tí wọ́n máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa májàni tí wọ́n máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa fatahuna alayhim kọ́kọ́dà wá dẹni àbùkù lọ́dọ̀ wọn má máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa kọ́ má padà dẹni àbùkù lọ́dọ̀ wọn wọ́yọ̀rọ̀fọ̀dọ̀ wọn padà di pé wọn ò tiẹ̀ fẹ́ rí ọmọ wala tujadilu sufaha má sì ṣe máa bá àwọn aláìmọ̀kànṣe fanfa fẹ̀yẹ̀jọ̀ hẹ́lù wàlẹ́ tọ́n bá ń bá àwọn aláìmọ̀kan tọ́n bá ń bá wọn ṣe fanfa kí ni wọ́n ṣe fún ọ wọ́n padà hùwà wọ́n padà tẹ́ ọ wọ́yẹ̀sùtùmù wọ́n padà máa bú ọ walakin isbir nafsaka ṣùgbọ́n kí ni tọ́ máa ṣe wàá máa ṣe sùúrù liman huwa fawqaka fil ilm fún gbogbo ẹni tó má jù ọ lọ wa liman huwa dunaka sì máa ṣe sùúrù fẹ́ni tí ó má ẹ ṣe sùúrù fẹ́ni tó ọmọ jù yín lọ tó yín. nínú tí ń túmọ̀ sí pa lẹ́kọ̀ọ́ òun náà ni pé ẹni tó bá kẹ́kọ̀ọ́ yẹ ká rẹ́kọ̀ọ́ lára rẹ̀ kí lọ pé nínú ẹ̀kọ́ lọ́dà irọ́ ọ̀dà àmọ́ gbogbo àti bá sọ̀rọ̀ ńkọ́ irọ́ kí ni túmọ̀ ike akọ nínú ẹ̀kọ́ ike kájẹ́ni tó ní tìjú ṣùgbọ́n ní tìjú kí ni tó máa pé akọ nínú ẹ̀kọ́ ìgbé kájá ni tí máa kóra ró lódodo ìwọ kóra ró rárá tó máa pé akọ nínú ẹ̀kọ́ kájá ni tó ṣe pé yóò ní ṣùgbọ́n ní òdodo ìwọ ní ìfarabalẹ̀ rárá kí tó máa pé akọ nínú ẹkọ pété abá ti dodo mú ká má ti pàtì nígbà kankan ìwọ òdodo tì ò ikpe bínú wa bá ṣe rí bẹ́ẹ̀ ni ká ṣùgbọ́n ìwọ lódodo ò rí bẹ́ẹ̀ bí wọn bá ti jẹ́ bẹ́ẹ̀ eléyìí ìmárì ò nítumọ̀ o Muhammad ibn Sirin oníkanu yata'allamuna al-huda kama yata'allamuna al-ilm wọn máa wá ìmọ̀ nípa ojú ọ̀nà mà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wá mà nípa àmà wọ́n wá mà wọ́n sì tún wá mà nípa ojú ọ̀nà mà lákòókò kan náà kò sáǹfààní nínú gbogbo ń tá tá a bá fi ṣiṣẹ́. síbẹ̀ yìí náà ti rí láwùjọ wa lónìí gbogbo dáa máa ń sọ pé kọ̀dá ẹni tó máa pè láàfà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà máa mọ̀ pé kọ̀dá ṣùgbọ́n tí ọ̀dà làwọn máa ṣe ẹni tí ọ̀dà tí ọ̀tọ̀ làwọn máa ṣe kí ló dé nítorí pé àwọn fẹ́ jẹ́ sọ̀tún má bàbí kan jẹ́ ẹni tẹ́ máa pé ẹ̀ sọ fáwọn bí wọn náà ti lọ gba kínní kan mẹsì kí a ni wọn máa gba mẹsì tí ìbá sórí rẹ wèrè rí yẹn ẹsìn ni wọn máa gbò ma ṣùgbọ́n ẹsìn oríire wọn máa gbò ma eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ mà pé nǹkan ọ̀dà sẹ́ǹsì tó ń ṣe múra ẹjọ́ tẹ́ rò wájú ọlọ́run tó bá kí lè fẹ́ sọ fọlọ́n tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn kò sáǹfà nínú gbogbo níta bá mà tá a fi ṣe wà o. wọn náà kánú hadith kíkájẹ́ ni tí ó ti fọkàn tán oníjàmbá ni ọ. bákan náà ó rí nínú òfin ṣẹ̀ríyà pa gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ̀ ibi wọn náà mọ̀ pé gbogbo nákẹ́lì rẹ ògidì ẹbọ ni. ọgbọ́ nínú òfin ṣẹ̀ríyà a ṣe zina ọlọ́lọ́ mọ iye tó ń ṣe kí wọn aláǹfààní mọ yẹn fẹ́ràn kó ti di mùsùlùmí ó ti dàda wò fẹ́ni tọkọ kò sáǹfààní fún mà téèyàn bá ti fi ṣe wà ó sì bẹ́ tàkọ ọmọ mà ikọ̀ wa mà kọ́ ọmọ tàkù lọ. ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tí máa tún kọ́ mà kó lè bá àjẹlẹ́kọ̀ọ́ kó jìnnà sáwọn erékeré àwàdàkáwàdà ní gbogbo ibi tó bá ti jókòó pẹ̀lú àwọn èèyàn ẹ̀rín kẹ́rìn ẹ̀rín àrín tàkìtì á máa pa àwọn èèyàn lẹ́rìn kó jìnnà sí o nítorí pé tí àwàdà bá ti kọjá síún báyìí tó ti fẹ́ di gbogbo ògbà èèyàn máa ṣubú dànù lójú àwọn èèyàn èèyàn wà á dẹni tí wọ́n ń pè ẹ́ eléyìí wọn mà níyì kọ́kọ́ èèyàn lásán mà lélẹ̀ mo dẹ̀ sí bọ́ọ̀lù èèyàn gidi lẹ́ sọ táwọn ni ẹsẹ̀ èèyàn gidi wọ́lọ́ tẹ́ra rẹ̀ wọ́lọ́ tẹ́ra rẹ̀ kéṣe dandan kọ́ sẹ́ni tí wọ́n máa pa àwọn yẹn lẹ́nu nígbà tí èsì bàbá àtàlà ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni wọ́n ń kọ́ bí wọ́n bá ti ṣe serious sí lọ́rọ̀ rí ọ̀mà tàlé tiẹ̀ tí wọ́n máa ń bá sọ̀rọ̀ àmọ́ tó bá tó gbogbo nǹkan ló fi máa dọ́wọ́ ẹ̀kẹ́ èèyàn ò fi tí wọ́n fi sáwàdà sáwàdà lèèyàn bá di káfíìn torí tí nǹkan bá ti pọ̀ nú ẹ̀jẹ̀ èèyàn èyí tí wọ́n fi sáwàdà gan fi sáwàdà ń gbọ̀ báyà èèyàn bá dẹni tó fi Islam sílẹ̀ kọ́ lọ́n sànù wa bákan náà ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ọ̀ràn yẹn ló jẹ́ kọjá ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ sáwọn ẹni tó ń bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nípa bó ti jókòó níwájú olùkọ́ rẹ̀ bó ti máa bá sọ̀rọ̀ bó ti máa ṣèbéèrè bó ti máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ irú ẹ̀kọ́ tó máa hù sólùkọ́ rẹ̀ bó ti máa níwájú olùkọ́ nítorí ọmọ kan lóun fẹ́ kọ́ kí ó nǹkan sí kíra nǹkan sí ah, ah, ẹ bá mú síra mi tọ́jú àwọn ẹ sábà mú síra mi. tọ́ ọwọ́ ajá síra báwọn sẹ́mi kíkí ló lùkọ́ wù olùkọ́ sọ pé dáàbò má wàá ma o lẹ́yìn àpọ́nlé lọ́kàn àbùkù ni o wàlláhi ntẹ́lómi fi léra rẹ̀ ń di ẹ̀kọ́ lọ níbi àyílákàtì. wọ́n fẹ́ sí tíráǹtì kú sí olùkọ́ sọ pé eléyìí sọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ nítorí pé àwọn máa tíra àlè àyè fáàbùkù kan tíra àkàràmọ̀kùmọ̀lá ọmọ kan ló fẹ́ kẹ́kọ̀ọ́ tíra táwa wá ń kọ́ táǹfì ń dolùmọ̀ bó wá fẹ́ sí ọwọ́ kínú ìtọ́nù tẹ̀wọ̀n kí tọ́ ti ń ló máa ń rùn kò sí tọ́nà kódà bó ṣe pé ńgbà ẹ̀fọ́ ẹnu tọ́tà ẹ̀fọ́ ẹnu tán ilẹ̀ ìfọwọ́ tọ́tọ̀ yín tẹ́ ẹ bá gbọ́ òórùn rẹ̀ kí ni òórùn òórùn burúkú ni. ìta wa fẹ́ ti kẹ́kọ̀ọ́ sáàfì dolùmọ̀ ni wọ́n wá ti tọ ẹnu rẹ̀ lọ ọwọ́ amútọ́ba ẹ̀ ọwọ́ ẹ̀ a'udhu billahi minash shaytanir rajim. inú wa ìlẹ́kọ̀ọ́ tó tó tí ń fọ bẹ́ẹ̀ rẹ́lì rẹ̀ ṣeré bíi sẹ́rí bíríkìlẹ́yà tí ń fi ṣóbẹ̀rẹ̀ ṣeré bí káfíńtà wo lẹ rí tó ń fa rẹ̀ ṣeré irinṣẹ́ tí wọ́n nà kí wọ́n làwọn irinṣẹ́ síra olùkọ́ wa kan ó ròyìn tíra wa fún wa ní Sudan ó ní ẹ̀gbọ́dọ̀ yẹ́ tíra yẹn kí ló dé wọ́n nítorí tíra yẹn ìyàwó yẹn èèyàn gbọ́dọ̀ yáyàn níyàwó níbi pàtàkì ìwọ wa máa ti níwájú olùkọ́ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ wa gbọ́ntọ́ ọmọ àfira wàlá ọbẹ̀ lomi jẹ́ débi pé alukur'an gan tó bá fẹ́ sí alukur'an tí ó sì máa fi tọ́ sínú tí ọmọ àti kọ́tọ́ kọ́tọ́ kò sínú kọ́ pọ́n alukur'an lè torí ẹ̀ máa ma bó ṣe máa ti tira níwájú olùkọ́ rẹ o sì gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe é pé yọ́ọ́ máa fẹjọ́ gbó olùkọ́ lẹ́nu tí ó tún máa ṣèṣe pé òun gbọ́ nǹkan yẹ yé ju olùkọ́ lọ àbí òye ẹ jazakumullahu khairan tá a bá wo àdéhùn yẹn dáadáa á rí i pé nọ́ọ̀sì tó wá ń bè mutlaq ni but <laughs> ìwọ náà ìwọ náà níwájú olùkọ́ rẹ lásọkọ́ làwọn bàbá bàbá yìí jọ máa ṣe pè fún wa kó o ní lálùbáràkà torí pé yóò rún olùkọ́ yẹn nínú dé dodo nígbà tó ti mà kí lọ́wọ́ ayọ́ lẹ́nu sí gbàtí ìmọ̀ rẹ tọ́ lójú kí lọ́wọ́ bá kò tiẹ̀ jẹ́ sí. nítorí délé èèyàn máa kọ́yàn lẹ́kọ̀ọ́ tí ó hàn yí pé àṣìṣe lolùkọ́ mi ṣe yìí tó sì gbọ́dọ̀ sọ pé ṣàṣìṣe. nítorí pọ̀ ń fẹ́ kí màá rẹ kó orí kọ́ kó sì wúlò fún ọ. ọ̀nà ọgbọ́n lèèyàn máa fi tún àṣìṣe olùkọ́ sí i. ìwà sí pé ẹ àdéhùn yẹn gan arib nàcàdì nínú alkamil ti dọ̀càfẹ́ oní hadithu mawdu àdéhùn hmm, yẹn gan sabatun wo abu zur'a arrazi nínú tírarẹ̀ náà aljarh wa ta'dil olùkọ́ sọ pé hadithu yìí o hasanun li sẹ́mi hasanun li ghayri. dọ̀ọ́ìfù ó tún wá lọ́nà dọ̀ọ́ìfù ó tún wá lọ́nà dọ̀ọ́ìfù ó tún wá lọ́nà ṣùgbọ́n lílẹ̀ tí ń plus lílẹ̀ plus lílẹ̀ plus lílẹ̀ gbogbo ẹ̀ di olùkọ́ ń wò wọ́n á sọ pé tọ́ akramakumullah nínú tírà al-kamil fi du'afa ibnu ati wọ́n sọ pé hadithi mawdu abu zura ar-razi nínú tírà tí wọ́n náà al-jarh wa at-ta'dil wọ́n ní hadith munkar ta ló dolùkọ́ ní ti ta lọ́dọ̀ ti di akẹ́kọ̀ọ́ ẹ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ láyé kò ní rẹ́ kọ̀ọ̀kọ́ ọlọ́dà kò wa. irú mùsíbà yìí yìí máa ṣẹlẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn ọmọ tẹ́sẹ̀sẹ̀ ń dìde nítorí kí ẹ̀jẹ̀ tiwọn gbogbo etí ọmọ san wọn lásìkò tẹ́sẹ̀sẹ̀ ń dìde èyí tó gbóná tí ò horu ni àwọn ò ní kọ̀ kí nǹkan bàjẹ́ wọn ò sì ní kọ̀ láti sọ pé ẹni tẹ́ ń kọ́ mọ̀ nǹkan mọ̀ tó nítorí délé sùúrù náà tó tí yẹn bá ti hurú wà báyìí sí yẹn pọ́nmọ yóò náà lábàá máa a lè ṣépè ńgbà tí ọlọ́run yẹn ṣaláì gbàdúrà yóò padà wá di pépè mọ́mọ́ orídìí eléyìí ọ̀dọ̀ wọ̀ wá sọ́ra rẹ bákan náà jẹ́ni tó ṣe é o ní máa gbá wá sí mọ́lùkọ́ lọ́wọ́ ẹnìkan ní ìsìn لو جاء عمرو لأكرمته لأكرمته wọ́n ní aṣọ láàmù yẹn gbọ́dọ̀ láti fẹ́ ṣe ìrọ́bù rẹ̀ ni wọ́n bá ti gba wájú ẹ láàmù yẹn kọjọ láàmù kọ́sẹ́m ẹ láàmù yẹn bóyá láàmù jùhùd bóyá láàmù yẹn lá lọ́mọ ń kà á àṣejù nù nígbà tí wọn náà bá dá tọ́ ọ bá tẹ́ ni kọ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ máa sọ yùn torí pé ayé aláyè lọ wà ní mọ wọn ara rẹ bákan náà jẹni tó yẹ pé o tún ní máa sọ̀rọ̀ kólùkó tó sọ̀rọ̀ ẹ sì níjọ máa rìn lọ kọjá pé wọn lọ wà wájú kò sínú ẹ̀kọ́ kọ gba wájú mólùkọ́ rẹ lọ́wọ́ nígbà tẹ ń jọ rìn lọ ó rí i pé àwọn ẹ̀kọ́ tí Islam mú wá èsì dọ̀bálẹ̀ àtìkúnlẹ̀ fà á ìwọ àti olùkọ́ rẹ̀ ń jọ lọ ìwọ níwà wájú olùkọ́ wa tẹ̀lé kí ló túmọ̀ sí o nínú kẹjọ máa rìn dọ́gba àbí kí wọ́n wà lẹ́yìn jíjọ rìn dọ́gba kò sínú ìgbà tí ń lọ pẹ̀lú anabi wa sallam ní ìgbà tó ń ṣe hijira kó lọ Madina wọ́n jọ rìn dọ́gba anabi ó lè wà nàbì sallallahu alaihi wasallam ìdí tí mo fi gbọ́ síwájú rẹ̀ ó ní pé mo rántí pé àwọn kan wọ́n ń sọ wá bọ̀ ẹni tí sì ń sọ níbọ̀ ó lè ta ọfà ó lè sọ ọkọ tó bá tọfà tó sọkọ kọ́ bá mi kọ́ má bá wà nàbì sallallahu alaihi wasallam ìdí tí mo fi gbọ́ wájú mi ìgbà míì ó tún bọ́ ẹ̀yìn ó ní tí mo fi ń bọ́ ẹ̀yìn gbà míì ó ní káwọn ẹni tí ń lé wa bọ̀ wọ́n lè rí wa lọ́ọ̀kan ẹni tó sì fẹ́ rí ni tó fẹ́ mú ni láàyè àbí ló kọba mi kọmọ bá wa nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam njẹtẹlẹ ìbáyé wa a rí i pé òwe kẹta máa ń pa nílẹ̀ yorùbá pé ọ̀lẹ́ ń tẹ̀ láàfà ẹ̀rí pa àwọn àfa ayé jọ̀hún wọ́n yẹn so lódò náà títí dípò kó àwọn abu wọn ẹ̀ kó àwọn nkatira wọ́n ní márùn-ún ìdọ́gba pẹ̀lú olùkọ́ rẹ̀ kí làwọn agbọ́ yín bẹ́ẹ̀ táwọn gbọ́ yìí ni pé ntí ọba ti ní mú mi wọ́n ní mọ̀ bọ́ síwájú olùkọ́ rẹ̀ ntí ọba ti ní jókòó bọ́ síwájú mi bọ́ lọ́bọ̀ sí ẹ̀yìn mi ntáwọn gbọ́ yìí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ tí ọba bọ́ sí iwájú mi a lè jọ máa rìn dọ́gba ó sì lè wà lẹ́yìn tọ́ tí àfàbà tí wọ́n á lọ bìkan ọmọdé ọ̀tẹ̀lẹ̀ àwọn kẹtọ́ wọn á fẹ́ bàjẹ́ jẹ́ wọ́n á máa wò ọmọdé ó bí ọ̀lẹ ni wọ́n ọ̀ ń tẹ̀ láàfà ọ̀lẹ ń tẹ̀ láàfà ó ti wá di nǹkan tó máa fi bú kí ó dòní tọmọ kaba ti ṣe ní kí ó lòun fẹ́ kọ́ kí làwọn òbí rẹ̀ ọmọ sọ tó fẹ́ di ọ̀lẹ ń tẹ̀ láàfà ni tá lọ́lẹ́ náà ti ń tẹ̀ láàfà nígbà tó ti pa àwọn ọ̀fẹ́ gbẹ́sìn yìí kò wù wọn kọ́ ọmọ ọkọ́ kí wọ́n ń bẹnu àtẹ́lù wọ́n bàjẹ́ wọ́n má jọ kànú ẹni tí wọ́n kí ó jẹ́ o ẹ̀sìn tiwa nìyẹn tàbá sì kí ó jẹ́ kò sí ní tó kù fún wa mọ́. agbọdọ kíyèsí ẹnìkan máa ń ba kí ó jẹ́ ẹgbẹ́ lẹ́nu sàn kò sí ọ̀nà ti ma o kò sí ọ̀nà fún wa nú ti ma o níṣẹ́ máa ń yà mí lẹ́nu pọ̀pọ̀lọpọ̀ wọn islam wọ́n sì ń tan ara wọn jẹ bóòlù àti fẹ́ sí náà tá a bá o wàláì kò sí bá a ti fẹ́ sí i ẹ rí i pé ẹni tí kan jù nínú mùsùlùmí mọ nǹkan kan kí ó náà ní kó tó lè suratul fatiha wọ́n ti fi yorùbá ka fatiha adúgbò fọlọ́ eléyìí jẹba ọ gbọ́dọ̀ jẹni tó jẹ́ pé yóò wá máa sọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ àgọ́dà kan bàbá tẹgbàgbé ń jẹta ni ńgbà tá a rìn lọ lọ́nà àgọ́dà màmá kẹtọ́ wa bá yín tó kúnlẹ̀ tó ń kí yín tó ń jẹjẹrẹ jẹjẹjẹjẹ ẹjọ́ ti pọ̀ jù ẹjọ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ o sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ mọ́ olùkọ́ rẹ̀ lẹ́nu o sì gbọ́dọ̀ máa sọ wípé àfikẹ́ dáhùn ìbéèrè tí mo ṣe ẹ́ kí èso ọmọ ọ̀dọ́ rẹ̀ gbogbo eléyà gbọ́dọ̀ kí èso wọn nítorí tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ níwájú olùkọ́ rẹ̀ òní máa bí kéèyàn jọra rẹ̀ lójú mọ sọdún bẹ́ẹ̀ gan lọ wájú bàbá sẹmọ kọ mọ kí wọn mọ sọ bẹ́ẹ̀ gbogbo ètò onímọ̀ ń sọ tẹ́jọ́ mi pọ̀ mọ sọdún bẹ́ẹ̀ lọ wájú bàbá sẹmọ bàbá ò sì ṣe fún mi sẹmọ kí wọn jọra rẹ̀ lójú ṣètọ́ ni wọn mọ sí lápá bákan náà yóò sì máa bí kí ọ̀rọ̀ rẹ ó sú olùkọ́ rẹ tó bá ti gbọ́tọ̀ ń sálámà ẹ sọ fún ọmọ pé mo bízì kí n lásìkò fún lónìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n fi lé ọ̀dà nù ẹ gbọ́dọ̀ máa kó olùkọ́ yín ló ọ ẹ gbọ́dọ̀ máa dákọ ẹ gbọ́dọ̀ máa lákọ máa lórí o ó kọ rẹ Muhammad ẹ gbọ́dọ̀ ń lọ ọ̀dọ̀ Muhammad ni ẹ àwọn òbí lẹ́yìn ìṣẹ̀tọ́ ọ̀nà rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ almuallim muhammed wọ́n lọ sọ́dọ̀ ustaz muhammed wọ́n lọ sọ́dọ̀ sheikh muhammed wọ́n rò pé yé wa kì í ti fẹ́ la kọ́mọ lórí bá wọn. tọ́ ẹ ò sì gbọ́dọ̀ máa bọ́ olùkọ́ yín sọ̀rọ̀ igbe lánàá mo wá sọ́dọ̀ rẹ nígbà tí mo wá délé rẹ ìwọ̀n abọ́ tòyàwó rẹ wá sọ pé ò tí dé ẹ́. Eh? la ilaha illallah lédè Lárúbá kọ̀tọ́ kátó wá pé Yorùbá lẹ́rù kọ̀tọ́ lédè Lárúbá wa wọ́n ní la tukhatibu mu'allimaka bita'il khitab ataytuka wa lam ajidka àbí òye wa aha thumma qultu li waladik eh! mo wá sọ fọ́mọ rẹ̀ lédè lárúbá gan kọtọ yóò kọ́kọ́ wú ọpá láì lẹpọ rubbish foliage bombastic bastard lárúbá gan máa ń sọ pé jẹtukum wọlé ẹjẹtukum wọlé ẹjẹtu wọlé dẹkum èèyàn kan níbà kọ́nà àjọ kẹtì mo ronú tí mo ní àbíkẹ́ yín yorùbá náà ti rí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ni. sáà máa ń bá olùkọ́ wa sọ̀rọ̀ ni ẹ̀rọ ọmọ kan tí ọ̀gbẹ́dẹ lárúbá kan tí ìbá kí wọ́n ṣe sùúrù fún ọ́n lé kí ó ti lé ọ̀dà nù. ẹ yà sheikh maza kulta ẹ lẹ́nu ẹ <laughs> maza kulta ìyẹn ni pé kí ni wọ́n sọ kò sínú pọ̀ lẹ́kọ̀ọ́ torí kólukọ́ yọ padà rò pé irú àwọn ọmọ burúkú ìgbàgbọ́ ẹ ká máa kọ́ wọn jù. torí pé òun ní ìsìn kankan tó níye lórí jù tọ́lọ̀ ń fún lọ́fẹ́ fún ọ wọ́n wá ń hùwà aláìlẹ́kọ̀ọ́ sí pé yóò fẹ́ fún ọ kò ní fún ọ ẹnìkan ni wọ́n á gbàgbó jẹ̀dí jẹ̀dí ti ń dọ̀ ọ́ láàmú ìsì burúkú ọwọ́ adébẹ̀ wọ́n wá ń gbé àgbo jẹ̀dí ń bọ̀ ọwọ́ anáwó gbàngbé ẹ́ kọ̀bùrù ó kó àwọn nǹkan kan táàtò fi kún èròjà rẹ̀ ò tí pè ọwọ́ á lẹ́yìn ọ̀sẹ̀ kan sèròjà kò tí ọba lẹ́kọ̀ọ́ yóò pè Otu túmọ̀ sí pé a gbọ́dọ̀ kíyèsí bàǹtí ń hùwà ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ torí wọn lẹ́kọ̀ọ́ náà àbíkọ́ máa pe olùkọ́ rẹ láti ọ̀ ah, ló ń pè wá aláàárù gan pè bẹ́ẹ̀. látọ́ba bọ́ sásìkò bí náà tẹ̀. pé wọ́n lárú yìí wọ́n. tẹ́tí máa sọ pé bí ń pa mí tẹ́tí kí wọ́n máa pè mí báwọn wọn kọ́ ọ lẹ́kọ̀ọ́ aláàrú nù fa owó rẹ lọ́ fẹ́ gbà kátó akólùmọ̀ tí wọ́n fẹ́ gba ìmá tiẹ̀. ọ̀ràn yẹn lọ́jà lórí rẹ kọ́ ọ máa dunnú tó lùkọ́ rẹ tó bá ti rí kó o sì máa yọ̀ kẹ́kọ̀ọ́ ti ń kọ́ ọ. pé a ọlọ́wọ́n bọ́ lórí ló jẹ́ a lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn especially àwọn shabab tí wọ́n ń tẹ̀lé sunna adúgbẹ́ kọ́lọ̀ kó jojúmọ́ ni sunna ní ìlọsíwájú àwọn èèyàn tí ò ti máa tẹ̀lé sunna tẹ́lẹ̀ wọ́n ń tẹ̀lé sunna ọ̀rọ̀ sunna ò ti fọwọ́ wà ìbáàjẹ́lẹ̀ yorùbá àdúpẹ́ fọlọ́ orí ọlọ́ọ̀ni tọ́lọ́n bá ti sóore fún yín ọ̀yẹ̀ kẹ́ ẹ̀ má lóore kẹ́ ẹ̀ sì má dúpẹ́ fún lórí oore. ṣùgbọ́n a rí i pé nínú àwọn nǹkan tí ń fàtúnṣe nínú àwọn àwa wa òun náà ní bàtí máa ṣe sáwọn olùkọ́ wa ìṣesí ọ̀pọ̀lọpọ̀ sáwọn olùkọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam ìṣesí aláìlẹ́kọ̀ọ́ ìṣesí aláìlẹ́kọ̀ọ́ paraku ni torí pé ìgbà tá a máa ń sọ̀rọ̀ tá a máa ṣàpèjúwe pé àwọn onítọ̀rí kọ̀ gbòlúwù ọwà fún wa táwọn olùkọ́ wọn ìgbénitayọ ẹnu àlà ọwà fún wa táwọn olùkọ́ wọn ìsìtìrìbáàdù làrìbáàdù ọwà fáwọn olùkọ́ sáwọn amòrídìí wọn nínú tọ̀rí kọ̀ sábà tí wọ́n ń bẹnu àtẹ́lu eléyìí táwọn sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà kò sínú ìlànà ìrètè tí padà sọ ní ìdẹrù sí fún yàn ni ọmọ tí wọ́n ń tẹ̀lé súnà wọ́n mọ̀ á gbọ́ yé wípé ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tọ́ka sí pé nínú súnà o àtàwọn àtàwọn olùkọ́ wa o bákan náà ni wa àtàwọn àtàwọn olùkọ́ wa wọn à dìsáàbù bá pọ́n wọn lé wọn wà nípò ẹni tá a yẹ sí. Si

ìgbàdá nàbì sallallahu alaihi wa sallam ti lọ jagun Badr kí la sọ fún yín pé àwọn sàhábà sí gbàdá sọ̀kalẹ̀ sí ibi sọ sọ̀kalẹ̀ sí kí ni wọ́n kọ́kọ́ sí wọ́n kọ́ wá bí wọ́n ti ta àti bàbá bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn ìgbà náà ní kálukú má yé tiẹ̀ lọ. nínú àdìsí mi sàhábà sọ ike alọ sójú ogun à ń bọ̀ wá pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wa wa pátá akọ́kọ́ awọ afánabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tá a tó wá eléyìí tá a wá afánabi ní oníkálukú wa náà wá ń wá igi oníbòjì míka ẹ gbọ́n tẹ́ni tí àwọn Quraysh rán wá ni nígbà tí wọ́n fẹ́ ṣe Sulhul Hudaybiyah ẹ gbọ́n tó sọ fún wa ni ó ní mo ti ná gbàrà mo ti ná gbòòrò mo mọ bí àwọn Rome ní wọ́n ṣe ń ṣe sáwọn ọba wọn mo mọ bí àwọn Fárísà ní wọ́n ṣe ń ṣe sáwọn ọba wọn bíi báwọn ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí wọ́n ti ń palẹ̀. ó tẹ́bi pé Muhammad ń sálù aláàbí kí ni wọ́n ń pè lọ́dọ̀ wọn lọ lọ́rọ̀ wọn ṣe mùsùlùmí gbà. omi ti fi sálù alá ọkọ̀ kan sílẹ̀. oníkàlùkù ń bì í kó wọn fọwọ́ gba omi tó kan ara ànábì kó wọn fi rárá. àwọn ọ̀sọ́ pé kó o ti bẹ́ẹ̀ bólúmọ̀kan bólúmọ̀kan máa ń sálù alá kọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè pọ́n àwọn olùkọ́ yín lé ibi tẹ́ ẹ dúró náà lẹ́sù ẹ ní mà sí ibi tẹ́ ẹ dúró náà lẹ́sù ẹ máa wà ń fò aláìlẹ́kọ̀ọ́ nítorí wípé tẹ́ ẹ bá ti pọ́n àwọn olùkọ́ yín lé kẹ́ ẹ hu ẹni tó lẹ́kọ̀ọ́ sí wọn àwọn makununatul ilm àwọn àmọ̀ tó wà ń pamọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́mà tọ́mà tọ́mà tọ́mà kò ní ná fún yín kò ní nà fún yín ẹnìkan kọ́ yẹn lẹ́kọ̀ọ́ bí wọ́n á máa hùwà àtàtì ó sì ń kọ́ yẹn nírú ẹ̀kọ́ yẹn kan náà bí wọ́n á máa hùwà àpọ́nlé tí wọ́n bá ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ́bi tí wọ́n sì tún ká ọ̀rọ̀ rẹ̀ lẹ́bi ẹ̀kọ́ oríṣi kan náà ni wọ́n ń kọ́ wọn o tẹ́ ń bá ń gbọ́ léyìí ẹnìkan dìde ma tẹ́ ń bá ń gbọ́ léyìí tọ́lá yìí ló dìde pé ní bàbá ọ̀sàlàyé dáadáa mi wọn ò lè ṣe torí àwọn ta ni wọ́n ń kọ́ àwọn aláìlẹ́kọ̀ọ́ wọ́n ṣàlàyé rẹpẹtẹ ń bì torí ta ni wọ́n ń kọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ kì í ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ni pé kówó fún ọba owó kíni tí ọwọ́ náà láì ẹ̀kọ́ jówó lọ owó kíni ta lọ́lọ́ òfin ti ẹ̀kọ́ náwó àpọ́nlé ni kó gbọ́ ẹnìkan ní nǹkan gbà àkínní kí lọ́ọ́ já má wàláì tẹ́lá àpọ́nlé yìí tí ọba ajá pọnlé níta nìkan kan mú ten thousand wà ń bọ̀ wà ń sọ sákòjò sákòmùlọ ọ̀fẹ́ àpọnlé lásán ní kọjá mọ̀ kankan ọ̀pọ̀ ọ̀lẹ́bù kọjá mọ̀ kankan. sòṣùpọ́n ẹ̀kọ́ yẹn ó ju owó lọ ẹ̀kọ́ ju owó lọ kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù sàbáàbù tí ń tẹ̀lé súnà wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n máa ti pọ́npọ́npọ́npọ́n tí wọn ò fi fẹ́ gba ìkúnlẹ̀ fún wọn. àgbà táwọn náà tẹ̀ sí pé etí wọn wọ́n ti rọ òjé sí wọ́n fi yé àwọn bàbá yìí kọ́ lọ́wọ́ takuta anábì sallallahu alaihi wa sallam ọ̀dà tó bá takutọ́ lọ́wọ́ tó bá takuta àgbà bẹ́ẹ̀ ṣé bóòlù ẹ̀tọ́ ó ní oríṣiríṣi ọ̀nà tó lè gbégbà tí wọ́n sì máa ṣírò kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. salaamu wọ òkúnlẹ̀ máa o àgbàkó òkúnlẹ̀ máa o ọwọ́ ara àwọn bàbá bàbá àwọn ẹgbẹ́ bàbá rẹ àwọn ẹgbẹ́ bàbá bàbá rẹ wọ́n wà ń jókòó sàlámù àlè ẹ̀ ń kí wọn ibi ọlọ́kọ̀ọ́jú sí àwọn bàbá bàbá sàlámù àlè kí làwọn bàbá wọn wí ah! àwọn ọmọ yìí àwọn ọmọ abú làwọn ọmọ yìí ah àmàlú ẹ̀sìn tí wọ́n ń kọ́ àwọn ọdẹ wa dùn wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ kà lẹ́yìn bàbá mi alaykum salaam wa rahmatulahi wa barakatu bàbá kan fẹ́ bínú pé ọmọ yìí ọmọ kúnlẹ̀ àá kò kúnlẹ̀ sóòrí pọ́pọ́n wa lé ní àbúrò ahọ́n tó fi sálámà sí wa. kí ni ìṣèwọ́ láàyè sọ́kú bí wọn bá ti kúnlẹ̀ fún wọn wọ́n kà kúkọ́ lẹ́kọ̀ọ́ wọ́n láwọn bá tún máa jà. ilé àwọn tuntun máa mọ́tò sí ìwé wa èyí Kàrímù tó kúnlẹ̀ fún wa ń dòní tí ò tún bú wa. <laughs> torí pé ìwọ ti lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lẹni ti mú ìsìláàmù wá táwọn èèyàn padà gbá lọ́wọ́ yín tìdùnnú tìdùnnú àmọ́ ẹlẹgbẹ́ ìsìláàmù yìí ẹ tún wá fi wá sa ẹ tún fi kún wá yín ṣé ṣé máa sọ pé má kúnlẹ̀ fún yẹn wá túmọ̀ sí kókó ọjà alákòóso dì ní ṣé máa ní má kúnlẹ̀ fún yẹn wá túmọ̀ sí kókó ọmọ àwòké wàá di bàbá rẹ dẹgbẹ́ ni torí pé ẹ̀kọ́ tẹ rí yẹn ó gàtayọ gbogbo tó ń pè tí wọ́n bá ti ti lẹ́kọ̀ọ́ wàá rí pé ẹ̀kọ́ rẹ o ní òpolongo dáadáa tó wà lọ́dọ̀ rẹ ẹ̀yin yorùbá náà sọ pé ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹ̀yin kìíní kan òdélé àná ẹ̀yin funfun òdélé àná ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹ̀yin funfun òdélé àná ok ẹ̀yin tí wàá kà kún pé ìgbà tó ti ní kò sínú islam kakúnlẹ̀ kò sínú islam kádọ̀bálẹ̀ òkè báwa wà ní islam fẹ́ hu asa kò hu aláìlẹ́kọ̀ọ́ kò hu ọmọ tí ò lè kó lójú kọmọ wa tètè gbé ìwọ àti gbogbo èèyàn tà wá àwùjọ láì kúnlẹ̀ láì dọ̀bálẹ̀ gbogbo ara yóò mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú kúnlẹ̀ àti dọ̀bálẹ̀ gbogbo ara yóò mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ àwọn ẹni tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn a gbọ́dọ̀ pọ́n wọn lé ẹnì kan sọ pé kò kúnlẹ̀ fólùmọ̀ kan ẹnì kan sọ pé kò dọ̀bálẹ̀ fẹ́nìkan àmọ́ gbọ́dọ̀ wọ ọmọ tó lẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ wọ ọmọ tó lẹ́kọ̀ọ́ torí pé tí o bá ti fi ẹ̀kọ́ kún ẹ̀sìn tó ń ṣe ẹnì kan ò ní rí nǹkan kan lára rẹ tó lè mú náà sojú kòkòrò àti fẹ́fẹ́ tó ń ṣe àgbọ́dọ̀ ṣàkíyèsí á rí i pé nínú àìlẹ́kọ̀ọ́ òun náà ní pé ẹlòmíì yọ wá máa fóònù à ń fẹ́ láti ní ìdájọ́ nǹkan báyìí à ń fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀rí rẹ̀ fún wa nínú alukur'an àti hadith ok kíní yọ lẹ́rìí nínú ayé alukur'an báyìí pàtó nínú hadith báyìí pàtó ṣùgbọ́n àpapọ̀ àwọn òfin míì nínú ṣẹ̀ríà làwọn olùmọ̀ ti wẹ̀rí. àjẹpẹ́ntẹ́kọ̀ òrí bẹ́ẹ̀ nu ẹ̀wà láìlẹ́kọ̀ ẹni tí ọ̀dà ní Islam àtẹ̀kọ́ rẹ̀ kọjú sí ma yọọ ma wa kọ̀ǹdẹ́mù ẹni tí ń di léèrè o òkè ńgbà tí wọ́n ti mà kí ló ń bí ò léèrè nínú àìlẹ́kọ̀ọ́ ni ẹlòmíì yóò ṣèbéèrè nínú àìlẹ́kọ̀ọ́ yóò ti wá san téèpù rẹ lẹ̀ àbí ánsẹ̀tì rẹ náà ni gbọ́n fẹ́ fi rẹ́kọ̀dù tí wọ́n bá wí. ẹ mọ̀ ọ́ gbọ́ pé nìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òní ọmọ kọ́ ní bí ó ṣe béèrè wọ́n ní olúgbọ́ngbọ́n àrẹ̀sà náà bọ̀ torí pé gbogbo tí wọ́n ń sọ bí wọ́n sọ fún ọ lẹ́ni tó ń bí náà ń gbọ́ ẹ̀yin ọmọ fẹ́ gbàgbé láti fi nǹkan kan dí ohun ẹni tí ń sọ fún un àwọn tó béèrè báyìí ń sọ báyìí nínú àìlẹ́kọ̀ọ́ nù fóònù fóònù ṣe jẹ́ níta àfi kẹ́kọ̀ọ́ ẹ̀yin ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ nù àìlẹ́kọ̀ọ́ nù sẹ́mi pé fóònù làwọn náà fi lọ kẹ́kọ̀ọ́ wa lóbi wá jẹ́ pé fóònù fóònù fóònù lẹ́yìn tẹ́ ti kẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ tó máa sọ pé àwọn fẹ́ kọ́ńpa ìsìn Islam ni ah sọ bá fẹ́ kọ́ńpa ìsìn Islam wàá gbọ́ ní ìsìn wọ́n á máa lọ wá màrẹ̀ yìí kìí ṣe fóònù wa máa fi kẹ́kọ̀ọ́ fóònù yìí tọ́lẹ̀bù fìtínà ìnù fìtínà lè fi ń wà. fóònù ọ̀sáláìsí láyé kí gbogbo wa náà tó fi nàìjíríà lẹ̀ máa wá màkà bí ọba ti alágbèéká alágbèélẹ̀ wà. kí ló wá dé gbogbo wa jẹ́ pé àìlẹ́kọ̀ọ́ wa bọ́ pọ̀lọpọ̀ débi wípé àwọn jókòó sídìí fóònù àwọn fẹ́ẹ́ dolùmọ́ fóònù.

wọn yìí sábà ní ma rárá nítorí kìí ṣe màlẹ́yìn wà fìtínà lásán lẹ̀ wà. àwọn ẹ̀jẹ̀ ń bi léèrè ẹ̀jẹ̀ ń bi léèrè bó bá jẹ́ pé mẹ́ta péré àbí ìṣẹ́jú méje àbí ìṣẹ́jú kan ló fún ọ nínú ìgbésí ayé rẹ̀ fún ọmọ yìí nǹkan tó fi bàjẹ́ fún un. kí ni wọ́n mọ̀ ti sè tí wọ́n fi ń pè wọ́n ó sì tún sàánú ó gbé bóòlù lórí kíkọ́ ọmọ pé fìtínà lọ́ọ́ fẹ́ fi dálẹ̀ wọ́n wá béèrè torí pé àti sẹ́ẹ̀tì pé àti sẹ́ẹ̀pù ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ wọ́n sì tún pẹ̀lú mí lásìkò kan náà kékeré lẹ́yìn náà fẹ́ sọ fún wa ń pa nǹkan báyìí nítorí pé fóònù dùn bójú àwa ti wá gbàgbé tó kò sí ń bá a fi bójú kọ́mi èèyàn má bàa rí wa tá a lè fi bójú kọ́ lọ́wọ́ má rí wa ìdínà lásán táwọn eléyàn lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́kọ̀ọ́ ò lẹ́kọ̀ọ́ bí ti wulẹ̀ à ń ṣe sọ̀láàtùl fajr fóònù oṣù ti máa dún pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ kí ló dé kí ló dé lórí àtúbà tẹ́bá pa fóònù tẹ́bá tó ti sàn lẹ́yìn ìgbà tẹ́ parí sọ̀láàtùl fajr òun náà lẹ́tọ̀rí pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ kí ló dé ẹjọ́ mo níbi èrè kan lórí mọ́tàlá kan yìí àbà àbà ilẹ̀ tẹ̀sẹ̀ mọ́ kílẹ̀ yín mọ̀ táwa ń ṣe láyé wa kílẹ̀ mọ̀ táà ń ṣe láyé wa tí responsibility ń tá a jẹ ọ̀rọ̀ ìdín lọ́wọ́ irú ìṣòro wo lẹ́ẹ̀ mọ̀ tí ń bẹ níwájú tiwa náà nù ayé wa. ẹjọ mo fẹ́ ṣe béèrè kan ní kí wọ́n á ní ẹ máa gbọ́ béèrè náà kí ni béèrè náà wíkẹ́ sábà mọ̀ wípé ládùúgbò wa ìyá kan ti ń sákàrà ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ló máa ń dín kí ni ah! ṣe dáwàá máa jí di àfẹ̀mọ́júmọ́ ṣe ní ìwọ kan lára tí wọ́n ọmọ tó kọ̀ yẹ kọ́ jẹ àkàrà tí wọ́n bá fi ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ jù. àwọn láìpẹ́ sínú àfọlá yìí dáwà ní àìlẹ́kọ̀ọ́ ló ti bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì akramakumullah ẹ ti sùn after eleven ẹlòmíì tó fọ́ láàárọ̀ yóò ti máa pè é àwọn òtún gbọ́dọ̀ sùn máláyé àgbọ́dọ̀ sinmi máláyé yọmọ akpọ yọmọ akpọ yọmọ akpọ bá ọdà ẹdí mi dáhùn kí n wo kí ló fẹ́ sọ ẹjọ abẹ béèrè kí ni ìdájọ́ musa bá kọ ni aa wallahi musiba lóru yìí ṣe àlùfíàmù ó di tẹ ẹ bá mọ dáhùn rẹ ni tó lọ bọ tẹtẹ eléyìí túmọ̀ sí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ kódà ó débi bí ẹlòmíì ò tiẹ̀ fẹ́ lo fóònù mọ́ mo jẹ́ pé àwọn àbẹ́rẹ́ tí ọ̀gbá làtà ẹ̀mú tí ò lórí lọ́wọ́ ni wọ́n máa fi béèrè nínú àìlẹ́kọ̀ọ́ ní jàmá ìwọ fẹ́ wá mà wàá dìgbàdìrù wàá sì lulẹ̀ yìí wàá lọ wá mà wàá lọ wá mà kéde fóònù làwọn ti kẹ́kọ̀ọ́ ẹnìkan nínú àìlẹ́kọ̀ọ́ ó lè jókòó sílùú rẹ̀ yọ wá ti dúró afẹ́kọ̀ọ́ àwọn àbúwàbù tó lé dáadáa nù fífi tí òsì ń tòsí tí ọmọ ọmọ wa béèrè wọn máa béèrè yọmọ wa kàn kẹlímà kẹlímà ẹ àkọ́ntìrà tó sọ pé ẹ dákun ẹ máa bá túmọ̀ ẹ dákun dé bẹ́ẹ̀ni ti lọ kẹ́kọ̀ọ́ nù nínú àìlẹ́kọ̀ọ́ nù à òní fóònù ti parí dẹ̀rọ̀ kọ̀sọ́ dẹ̀rọ̀ tó bá kọ̀sọ́ dẹ̀rọ̀ tó bá ẹ̀yin náà gbọ́dọ̀ fi máa wọlé ọlọ́mọdé kò sọ́dẹ̀rọ̀ tó bá wọn níbo ló ń gbé gan láyé ò ń gbé kù tó o bá mú òkú sọ dáadáa láti kù ajílété bì ní ọ̀bọ̀ sí tó bá kí mọ̀ lọ́ba tẹ́ kọ́ máa bọ̀ wá. àmọ́ iṣu pé ya àwọn kankan ní òye mi inú tíra kan lọ́ọ́ máa kí ẹsẹ̀ bẹ́ẹ̀ mi ti kọ́ ọ nínú àìlẹ́kọ̀ọ́ ni ẹnìkan náà nílùú kan ó ní ẹdùn ẹ má bínú a máa ń báwọn yẹn ni àwọn yẹn máa ń gbẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa nígbà àwọn kẹlímẹ́tì kan àwọn àdáàmù kan máa bá pàdé tí òye wa ẹ tó mo ní kí n béèrè wọn àti dáńgbà àkọ́kọ́ àtó dáńgbà àtó dáńgbà wọn á tura ah, learning by phone ṣé ó ṣe ṣe so àjọ asàmì sí nọ́mbà tọ́ba tí wàá pè àmọ́ àwò àmọ́ àwò nígbà wọn bá ní ẹ ah, wọn ọmọ bóyá ṣe ni ṣe ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé yóò lọ kọ́ ni. ẹ abuja nù àti ní bẹ́lá Àbújá náà ń bọ́ lọ́wọ́ àti bí tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ wà wá bí wà wá kẹ́kọ̀ọ́ yẹn. ok mi fi Nàìjíríà lẹ̀ mọ́ lọ Kútọ́nù mo fi Nàìjíríà lẹ̀ mọ́ lọ Sudan mo fi Nàìjíríà lẹ̀ mọ́ lọ Saudi wọ́n wá Àbújá kí ni bẹ́ẹ̀ ń bọ́ lọ́wọ́ àti bí irọ́ lásán tó bá lẹ́kọ̀ọ́ kọ́ wà wá kọ́ because kí n tó mọ̀ kankan n gbọ́dọ̀ pẹ́ nìkankan lẹ́kọ̀ọ́ mọ tẹ mọ tẹ pẹpẹ pé màá mọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tí ń mà lórí pé màá rẹ́ nìkan pè yọ máa ṣàlàyé fún mi lẹ́kọ̀ọ́ nù. àwọn eléyìí ó sì yàn lọ́nà bàjẹ́ eléyìí túmọ̀ sí pé àìlẹ́kọ̀ọ́ pọ̀ especially fáwọn shabab tó láwọn tẹ̀lé súnà lónìí àìlẹ́kọ̀ọ́ yẹn àfi ká lọ mú wá sókun nítorí pé tí a bá ti fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa nǹkan tá a láǹkọ́ náà gan kò ní wúlò kò tún ní wúlò débi kẹlòmínà ọgbà lọ́dọ̀ wa àwa kan alára yóò tù wa kódà yóò padà sí ẹni tí ń kọ́ ilé ẹ̀kọ́ gan pé ìgbà tó jẹ́ pé asa àtàláì lẹ́kọ̀ọ́ làwọn eléyìí tí èsì pé níta nǹkan wọn náà gan ni wọ́n sì fi máa da yó. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ńlá mi lọ́lẹ̀ àìlèmí máa ń bọ́ pé kìtìmáà lọ ń bẹ nínú ìmà níjọ́ ìpọ́n gbé pamọ́ ẹ gbé pamọ́ fáwọn èèyàn kan nígbà kan dìgbà kan ẹ̀kọ́ táwọn èèyàn bá ní ìní máa jẹ́ kí wọ́n tètè máa ń tí ò tí ì yẹ kí wọ́n mọ̀ ẹ̀kọ́ tí wọ́n bá ní ìní máa jẹ́ kí wọ́n sáláì máa ń tó ti yẹ kí wọ́n mọ̀ tipẹ́ torí wa ẹ dàpọ̀ ẹ jáká fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa ká mọ̀ máa ṣàfojú di táwọn èèyàn ẹ rí pọ̀pọ̀lọpọ̀ tó lọ kẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ ní ìsìn adúpẹ́ fọlọ́ orí ńlá lọ́lọ́run ti fún wa kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwa ti wá fojú di ẹnìkan nínú wa pé kí ló máa eléyìí ọ̀dà náà kankan kí lè léyìí máa a'udhu billahi minash shaitani rajim kọ́ máa yẹ o wàláhi tàláhi kọ́ yẹ. àwọn olùmọ̀ àwọn sọ pé ń bẹ́ẹ̀ náà bọ̀ tí mo bá mọ̀ pé lágbájọ́ ọ̀ma kankan lóòótọ́ kí n má jọ tẹnu mi jáde láéláé nítorí tó bá tẹnu mi jáde èmi náà mo dájọ́ ni o ń padà kú ń padà kú kò sínú ẹ̀kọ́ fáwọn ẹni tí ń kọ́ yín lẹ́kọ̀ọ́ náà tẹ́ǹbà wa ń bẹ nìkan jẹ́ nínú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ táwọn náà lọ kẹ́kọ̀ọ́ kó nu ọmọ pé bẹ́ẹ̀ ni à kò lè má rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi má dáadáa a'udhu billahi minash shaitani rajim ìfàsẹ́yìn ni ọmọ kó bẹ́ẹ̀ ti Islam nítorí kó náà láyé rẹ̀ ó ní dáadáa ti ń ṣe fún Islam ìwọ náà ní dáadáa tó ń ṣe fẹ́ ti Islam mẹ́jọ jẹ́ pẹ́nu tiẹ̀ ni wọ́n ti wá máa gbọ́ àléébù ọmọ ìyá rẹ̀ àwa náà tá a ti wà ní kòkó kápẹ́kọ̀ọ́ lọ́dọ̀ kálukú a gbọ́dọ̀ máa bẹ nìkan jẹ nínú àìlẹ́kọ̀ọ́ kò lè mú ọ sọ̀gá gbọ́rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ti rí pé ìránfà ní kankan ní ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ ń gbọ́ tí yóò mú ọ ni kò ní mú ọ àmọ́ mọ̀sẹ̀nu kọ́ mọ̀sẹ̀nu kọ́ kọ́ ọmọ wa bàjẹ́ ká kọ́ ọmọ sọ̀rọ̀ rẹ̀ láì dáká nítorí pé ọlọ́run ọba tọ́jọ́ dá gbogbo wa kì í ṣàbòsí sẹ́nìkan ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ àdàmà sabafẹ kọkọrọ wa á ní ìlọsíwájú tó ti pípọ̀ lẹ́gbẹ́ islam gan tẹ́rí tàǹsẹ̀ yóò ní ìdàgbàsókè tó pọ̀ láwùjọ wa ká fi ẹ̀kọ́ ká fi kún ọ̀rọ̀ wa. nínú tó tún yẹ kí ẹni tí ń wá mẹ́sì islam fún mójútó òun náà ní pé tí mo bá fẹ́ wá ìmọ̀ kan ìlú tèmi ti ń gbé ni èmi ìfẹ́ lọ sílùú mi náà tẹmẹkẹngbà mi ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn pé kó jáde ńlò kọlọ sí lómi ẹlòmíì kọrọ lọ́rùn pé kó fi ìlú lẹ kọlọ sí lómi ókè ìlú tèmi wà ní ibi tí mo sì fẹ́ wá mọ ní ìmọ̀ tí mo fẹ́ wá yìí màá wo ta lẹni tó ń mọ̀ nípa rẹ̀ jù nílùú tí mo wà yìí nínú pé èèyàn lẹ́kọ̀ọ́ nù nítorí tí n bá wọ ẹni tó mọ̀ nípa rẹ̀ jù fẹ́mi tí tó ń bá lọ kọ́ lọ́dọ̀ ẹni tí ọ̀ níjọ́ tí mo bá padà láǹfààní àti lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ jù kí ni màá máa ṣe màá máa ṣe bàjẹ́ èsì sẹ́ni tí mo ti kọ́kọ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ ìhà àdúpẹ́ fọlọ́ bàbá fọlọ́ ní ká mọ̀ ẹ̀yìn ìkọ́kùkọ̀ ń kó atẹ́lẹ̀ àbẹ́ rí bẹ́ẹ̀ kò sì tọ́ bẹ́ẹ̀ ìkọ́kùkọ̀ wọn kọ́ yín tó sì ní kọ́ wádùn tó láti ìkọ́kùkọ̀ wọn kọ́ yín kí ló mọ ọmọ sí wádùn eléyìí tẹ́lẹ̀ lórí ẹ̀ wá sẹ́nu rẹ̀ déédéé síbi wọlọ́ máa màánú mo dúpẹ́ fọlọ́ tó ṣe kí n mẹlẹ́ yìí ní tí mo ti kọ́ tẹ́lẹ̀ kò ṣe déédéé ń máa ṣàtúnṣe ní ń gbọ́dọ̀ sọ jáde ń gbọ́dọ̀ sọ jáde. bákan náà sọba jẹ́ pé inú ìlú tá a wáyé èmi ọ̀wá lọ́kọ́ ńlọkọ́ mà mọ́kọ̀kọ́ mà kan súkẹ́súkẹ́ ni nítorí tó de kan bá wà èmi ni fi ń ṣe mc ẹnu mi sì dùn dáadáa làkọ́dé jáàkún lè láàbì làkọ́dé jáàkún lè láàbì kí ni jẹ́ ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí gbogbo orú à ń kọrin à ń dárin à ń kọrin à ń dárin wọ́n ti wá sọ dì mà nílùú kọ̀ọ̀kan àwọn ọmọ tó yẹ kó lọ wá mà ó jẹ́ pé àwọn lògbó ìlú lọ́la gbogbo wọn ti dúró sí di mc level. wọn ò ní lọ wá màgìdì wọn máa sanra wọn jẹ wọn ti dá wọn mà lólóde olóde olóde olóde wọn ń kọ́ ìmà nítòsí wọn wọn ò ní lọ wọ́n ti mọ̀ pé wórówóró kábàkábà táwọn ń wíwù níta yé ń fẹ́nu lọ́dọ̀ tiwọn nínú àìlẹ́kọ̀ọ́ nù oníkálukú wọn padà sunkún lọ́la nítorí pé àwọn ọmọdé ń fojú di ẹ̀yin ọmọ pé wọ́n ti lọ àti màgídì làwọn máa ń kọ́ tọ́ba wá di lọ́la tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ọ̀rọ̀ tọ́dà bíi wúrà lẹ́nu àwọn ẹni tẹ́ kà fún un ẹ̀yin náà mọ wá pé ha níbo ló máa ti lọ pẹ́pẹ́ inú òdùtọ̀ wà náà ni inú òdùtọ̀ wà ti kó tí òun fi ń kẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe wóróworó káyé ni wọ́n ṣe làkọ́dídá kùn lè láàfin ọ̀tún àbí ọ̀tún tàbá fẹ́ kọ́ màkà áwò ta lọ́ mọ̀ nípa rẹ̀ jù náhù mọ̀ fẹ́ kọ́ ta lọ́ mọ̀ nípa náhù jù lò yìí màá lọ kọ́ lọ́dọ̀ mọ ilmu tawhid ta ló mọ̀ nípa tawhid jù lò yìí màá lọ kọ́ lọ́dọ̀ mọ fẹ́ kọ́ ilmu fiqh ta ló mọ̀ nípa fiqh jù lò yìí màá lọ kọ́ lọ́dọ̀ àmọ́ náà mà ní nítorí pé ó wù mí kémi náà mọ̀ bí rẹ̀ mo ti wá kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀lúwa tán màá wá múra láti travel nínú ẹ̀kọ́ nù nínú ẹ̀kọ́ nù ẹni tí ò bá fẹ́ má fi ibùsùn rẹ̀ sùn lọ́jọ́ kan kò ní mà sí rí àpọ́nlé mà lọ́jọ́ kan ojoojúmọ́ orí kàtífà rẹ̀ lọ sùn kò ní rí àpọ́nlé mà lọ́jọ́ kan ọwọ́dọ̀ fi ìlú lẹ̀ o lè má mu yàn yá rẹ̀ lọ́jọ́ kan o ní ma àpọ́nlé mà lọ́jọ́ kan ọwọ́dọ̀ fi ìlú lẹ̀ fi bàbá àti yá rẹ̀ lẹ̀ tó wá mà lọ síbò ní ìgbà tó bá fi padà dé ẹ wá dúró orí tọ́lọ̀ wọn ti kójọ fún ẹ wá dúró orí tọ́lọ̀ wọn bó ti kójọ fún torí ẹja tara ara wọn sàhábà káfí kẹ́kọ̀ọ́ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní lẹ́yìn ìgbà mùsùlùmí tí wọ́n ti gba ìlú al ní Iraq àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ayé ṣùgbọ́n èmi mo bẹ̀rẹ̀ sí ní lọ sọ́dọ̀ Umar radiyallahu anhu láti lọ wá mà mo sì tún máa ń lọ sọ́dọ̀ Ubay ibn Ka'b radiyallahu anhu láti lọ wá mà ẹ wá wo nǹkan ìyàlẹ́nu tí máa ṣẹlẹ̀ tí mo bá délé Ubay ibn Ka'b wọ́n máa sọ fún mi lọ́pọ̀lọpọ̀ gbà ike Ubay ń sùn lọ́wọ́ màá wá gan sẹ́nu lẹ̀kúnlé rẹ̀ léyìí tó ṣe pé tí Ubay bá mọ̀ pé mò ń bẹ lẹ́nu lẹ́kùn wàláhì kò ní kọ̀ pé kí wọ́n jí òun nítorí ipò tí mo wà sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí náà máa kó yẹn ọmọ àbúrò bàbá ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam níbi Abbas sẹ́wọ̀n kí torí ànàbí èèyàn gbọ́dọ̀ pọ́nlé tọ́ ó ní Ubay kì í mà ike mo wà lẹ́nu ọ̀nà. tọ́ba ti lé lọ́mọ pé mo wà lẹ́nu ọ̀nà wàláhì sọ fáwọn ará ilé rẹ pé tẹ́ ẹ bá ti rọ́mọ tó bá ti di ẹjí mi ìmọ̀ ni mò ń sìn lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n èmi ẹ fẹ́ kó wá jẹ́ kọ́rọ̀ mi ó sùn nítorí bá ń di nítorí mi ń di nítorí mi padà súnjọ́ kan yóò sí. tún sallallahu alayhi wa sallam nínú àwọn muhajirin wọ́n máa lọ bá wọn wọ́n máa lọ fi wọ́n léèrè nípa àwọn ogun tí Ànábì sallallahu alayhi wa sallam jà àwọn àyá alukurani tó sọ̀kalẹ̀ ìgbà wo ni wọ́n sọ̀kalẹ̀ èmi lọ bẹ́ẹ̀ nìkan nínú àwọn sàhábà ńláńlá yìí àfi kínú rẹ̀ ó dùn sí mi nítorí bí mo ṣe jẹ́ sànàbì Muhammad sallallahu alayhi wa sallam wá lọ lọ́jọ́ kan sọ́dọ̀ Ubay ibn Ka'b mo wá ń bi léèrè mo ní àwọn àyà kúránì àwọn súra wo lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní Madina Ubay wá dá mi lóhùn ó ní àwọn súra mẹ́tàlélo àbí mẹ́tàdínlọ́gbọ̀n lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní Madina gbogbo àwọn súra yòókù ńkọ́ Makka lọ́lọ́wọ́n ti sọ̀kalẹ̀ ó ní mo sàǹfààní yìí lọ́dọ̀ Ubay ibn Ka'b Jabir ibn Abdillah radiyallahu anhu ọmọ tìtorí àdìsí ẹ̀yọ̀ kán. àdìsí ẹyọ kan ó àjò oṣù kan àjò oṣù kan lọ bẹ́ẹ̀ ni tí àdìsí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láti Madina oṣù kan ló fi lọ oṣù kan ló fi rìn padà bọ̀ ó ló ń ipe àdìsí kan tánàbí sallallahu alaihi wa sallam sọ nípa ẹ̀san sàábì kan sàábì yẹn ti fi mo ti torí rẹ̀ mo bá ra ràkúnmí kan mo ra ràkúnmí kan so mo wá di gàrí ẹsẹ̀ mi mo di ma mo bẹ̀rẹ̀ sí ní lọ fún dídí oṣù kan títí mo fi dé ọ̀dọ̀ rẹ̀ nílẹ̀ ṣáà oṣù kan lọ́nà bíbá ìmọ̀ kí rìn ràkúnmí ìrìn ẹsẹ̀ yẹn ni tẹ́ẹ̀ bá ń lọ pẹ̀lú ràkúnmí kò ní sunyín kò ní rẹ̀ ràkúnmí ràkúnmí ò ní sọ pé ń gbé òun sáré ẹ̀yin náà ò ní sọ pé ràkúnmí ń gbé yín sáré oṣù kan lọ́nà ẹni mo ṣe kí n tó délẹ̀ Ṣam mo bá lọ bá Abdullah ibn Unais radiyallahu anhu mo wá sọ sẹ́ni tí ń bẹ lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà alẹ́ rẹ̀ mo ní ẹ sọ fún Abdullah ibn Unais ìgbé Jabir ibn Abd Jabir ń béèrè rẹ̀ Jabir ń bẹ lẹ́nu ọ̀nà ẹni tí ń sọ ẹnu ànálẹ́ rẹ̀ wá ní ṣé Jabir ibn Abdullah ó ní bẹ́ẹ̀ ni Jabir ọmọ Abdullah torí gbogbo yẹn lọ́dá sáadé yẹn mọ́ báyìí ńgbà tí abdullahi ibn unais tọgbọ pé jábìrì ibn abdullahi lọ́wọ́ wa láti madina ó ní sáré bọ̀ ni ìlọ́dì tó wà lára rẹ̀ ń kó mara bọ̀ ní sáré bọ̀. ọwọ́ abami lọ́ba dì mà mí èmi náà bá dì mà mí ntí ẹ̀ wulẹ̀ máa wá wàwí kan mọ́ ní hadithun balagani anka annaka sami'tahu min rasulillahi sallallahu alayhi wa sallam bil qisas àdìsí kan ni tí mo gbọ́ pé ìwọ ló rí gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa sallam nípa gbígbẹ̀san ètò gbẹmí wa subhanallah ìrìn oṣù kan ni o fàkàṣìtù àǹtàmúta aw àmúta qabla an ẹ̀rú wa bà mí kíkọ́ ọmọ kù àbí kémi náà ọmọ kù kí n tó gbádùn sí lẹ́nu rẹ̀ ètò gbẹmí wa ti sàmù tọ́ ọ̀ọ́lẹ̀ báyìí ni abdullahi ibn unais náà bá ti kò jẹ́. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وقد النبي صلى الله عليه وسلم سويكين يحشر الناس يوم القيامة أولهم أبوك واجدين جوك عند القيامة أو قال العباد أبي قد جبان يروى الله لا نبي صلى عراة أولهم أبوك واجدين ني إهوهو ونسا صلى روا غرلا لن قلع gbogbo wọn bá wa dábẹ wọn bá wa dábẹ àdọdọ kálukú ti padà sáyé buhman láwọn ẹni tó ṣe pé kò ní sálẹ̀kù lára wa mọ́ ẹni tó ṣe pé ilé ayé ló dé lójú fọ́ ojú ọ̀padà sí la ẹni tó ṣe pé ilé ayé ló dé ó ti rìn tẹ́lẹ̀ kó tó darọ ẹsẹ̀ rẹ̀ ó di ẹsẹ̀ tó ṣe rìn ẹni tó ṣe pé ẹ̀kẹ́ rẹ̀ wọ́n bí dáadáa wọn ọ̀kọ́ láti wá látàlùfíà láti ìgbà títí ń bọ̀ láti fi títí ń bọ̀ wọn ọ̀kọ́ láti lẹ́ẹ̀kẹ́ ayé ládé ni wọ́n ń bu láti lẹ́ẹ̀kẹ́ gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ọmọ atẹ́jọ́ gbèdé kò ní sílàmù ẹ̀kú oríire tó ẹ má wulẹ̀ dára ilam láyé ilẹ̀ ọ̀parẹ́ fọkúnná máa bohman anikini tún máa bohman pé kò ní sálẹ̀kù lára wọn ja abdullahi ibn hunay onílẹ̀ ìsọ̀mọ́ àhùnṣẹ́yì ìyẹn ni pé kò ní sálẹ̀kù kan lára wọn ọlọ́wọ́n bọ́ wàá pè wọn pẹ̀lú òun kan yasma'uhu man ba'uda kama yasma'uhu man qarab ẹni tó dìnnà ọgbọ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ náà ò sì gbọ́ ọlọ́wọ́n sọ anal malik èmi lọ́ba ana dayyan èmi lọ́ba ti sani lẹ́sàn. wala yanbaghi li ahadin min ahli an-nar torí náà kò tọ́ sẹ́nìkan náà ni tí wọ́n wọ̀ náà lónìí an yadkhula an-nar láti wọná walahu 'inda ahadin min ahli al-jannati haqq nígbà tó ti gbọ́ lẹ́tọ̀ kàtà yẹ kó gbà lọ́dọ̀ àwọn ẹjọ́ wà lìjánà lónìí yẹn ni kí tọ́ máa bá jẹ́ ọ́ ní nǹkan láyé ò ní wọná sáájú kó tó gbẹ̀tọ̀ rẹ̀ tún wá sọ yìí wala yanbaghi li ahadin min ahli aljanna kọtọ tẹnìkan nínú àwọn ẹni tó wà aljanna an yadkhula aljannata kó nà wà aljanna lónìí wali ahadin min ahli an-nari 'indahu haqq kó sì jẹ́ kó máa ná kan lẹ́tọ̀ lórí rẹ̀ tó yẹ kó gbà hatta aqussahu min àyàfi kọjá pé ń gbẹ̀sán fún tonti bá aljanna ni wọ́wọ́ hatta lọ́kùmá kódà tó fi dórí gbàtí tí وإنا إنما نأتي الله عز وجل عراة غرلا بهما bóòlù ọlọ́run ti wá gbẹ̀sán fún wa lọ́dọ̀ ara wa tó sì jẹ́ pé olánàbì sọ pé ń ṣe lálọ́ bá ọlọ́run ní hóhó ọmọlúàbí lẹ́ni tí ọ̀kọlà tí ó sì sálẹ̀ bùkan lára rẹ̀ níbo la wá fowó tí wọ́n fi máa gbẹ̀sán báyìí. قال النبي صلى الله عليه وآله وسلم هو صحيح بالحسنات والسيئات àwọn dáadáa àtà ìdá náà ni wọ́n fi san dáadáa tiẹ̀ ni wọ́n fi san ẹni tó sa ìdá sí tí dáadáa rẹ bá tán àìdá tiẹ̀ ni wọ́n kò lé ọ lórí kọ́lọ́ wọn bọ́ dákun kọ́ sànù wa torí ẹ̀ ẹ́ rí i pé àwọn aṣíwájú wa rere nínú ẹ̀kọ́ tí wọ́n ní ni kí wọ́n máa lọ wá ìmọ̀ wọ́n máa lọ wá ìmọ̀ lónìí ńkọ́ èèyàn mélòó ló ń lọ wá mọ̀ èèyàn mélòó ló ń lọ wá mọ̀ ìmọ̀ làwọn tún lọ wá kì í ṣe certificate nítorí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà yunifásitì wọ́n máa sọ fún yín pé àwọn wá síbí fún certification àwọn fẹ́ wá gbàwé ẹ̀ kéésì mà làwọn wá wá torí àwọn ti kókò sí màá bí tẹ́lẹ̀ náà ìmà ẹ̀yìn ọ̀lọ́ wa má bá sìkò rẹ jẹ tó bá kéwé ẹ̀rí lọ́nba lọ wa ọ́ dájú pọ̀ gbádùn torí páálí lásán ni wattafaqa al-uqala'u ala anna ash-shahadata laysat 'ilman àwọn onílàkà ẹnu wọn kò lórí kéwé ẹ̀rí èsè mà ìmà ni wa kìí ṣe wẹ ẹ̀rí tó bá lọ wá mà tó bá dé wà á rí i pé oore púpọ̀ ṣẹlẹ̀ àwọn olùmọ̀ ńláńláńlá láyé wọn ò gbàwé ẹ̀rí kankan wọn ò gbàwé ẹ̀rí kankan kò túmọ̀ sí pé ìwé ẹ̀rí burú o ẹ̀hẹ́ ọ̀ wá mà tó bá wá fún ọ níwèé ẹ̀rí tí ń tọ́ka sí pọ̀ wá mà kò sí tó burú mẹ́ ọ wá mà ọ mà kankan ò sí kinní kan ọ wá ń sọ pé kí lọ fẹ́ lọ máa wá mà sí ìmá kí lọ fẹ́ lọ wá èèyàn kú lólódo ni o èèyàn kú lólódo o. bákan náà nínú ẹ̀kọ́ sẹ́ni tí ń wá mà òun náà ni kéèyàn ọjọ́ ni tó ṣe é pé máa wo olùkọ́ rẹ̀ pẹ̀lú ojú àpọ́nlé ojú àpọ́nlé ni kéèyàn máa fi wo sojú àbò sojú kí lọ ojú kí ló ṣe fún mi kéèyàn fi máa wo torí máa ma fún nítorí pé ẹni tó bá ti ń wo olùkọ́ rẹ̀ pẹ̀lú àpọ́nlé ó máa ń ṣe sábàbí kọjá pé tẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wúlò fún yín tẹ́ ń bá ń wo olùkọ́ yín pẹ̀lú ojú àpọ́nlé ǹjẹ́ rí kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wúlò fún yín. apá kan nínú àwọn aṣíwájú rere wọ́n ní nígbà tí máa ń lọ sọ́dọ̀ olùkọ́ rẹ̀ yóò ti kọ́kọ́ fowó kan ṣe sàrà kó tó débẹ̀ yóò wá sọ pé allahumma stur ayba muallimi anni ìwọ ọlọ́run má jẹ́ kí tẹ́síhábù bárakẹ́tù ìlmi hí mínì ìwọ ọlọ́run àlùbáríkà àmà tó fi kọ́ mi má jọ sá máa lọ́wọ́ sòfin ṣe máa bẹ lọ́nu arọ́bíyà tọ́jú èèyàn ìmáàmù ṣáfìrí kọ́lọ́nkọ́ kí àwọn méjèèjì ó ní májèsèrọ́tù ẹ̀ṣọ̀rọ̀bàlmáà wọ́ṣáfìrí yóò ń dọ̀rọ̀ iléyà hayibatẹ̀lá èmi ọ̀láyà láti mú mi níbi tí ìmáàmù ṣáfìrí bá ti ń wò mí nítorí àpọ́nlé tí mo ṣe fún un omi lásán tó ń gbẹ́ngbẹ́ bá kò ní mú mi nítorí pé ìmáàmù Ṣáfi'í ń wò. wọ́n tún gba ẹgbàá wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Ali ibn Abi Talib qala ó ní min haqqil mu'allimi alayka an tusallima ala an-nasi 'amma wa takhussuhu dunahum bi tahiyya. wọ́n ní nínú wọ olùkọ́ lórí rẹ̀ oní tó bá wọlé báyìí nínú wọ rẹ̀ lórí rẹ̀ nù gbèsègbèsè mo ti sálámà sí gbogbo èèyàn bẹ́ẹ̀ ni o ti sálámà sí gbogbo èèyàn ọ wà lọ sálámà sólùkọ́ rẹ̀ lọ́tọ̀ nínú ẹ̀kọ́ nù sọ̀rọ̀ pé o ti sálámà sí gbogbo èèyàn o tún wà lọ sálámà sóun lọ́tọ̀ ọpọnlé àwọn ọpọnlé inú rẹ̀ ó dùn àbí òní dùn yàtọ̀ sí dọ̀bálẹ̀ yàtọ̀ sí dọ̀bálẹ̀ torí pé ńgbà tó ti sálámà sí gbogbo èèyàn tó tún wà bọ̀ ọ́n á àpọnlé ńlá ni àpọnlé ńlá ni nínú ẹ̀kọ́ táwọn sàhábà ń kọ́ wa nù wà á ń tẹ́júlítà amáàmàbò tó ń bá ń bólúkọ́ rẹ sọ̀rọ̀ kó jókòó níwájú ẹ̀ kó jókòó níwájú ẹ̀ wàlá tẹ̀sítẹ́rì wàlá tó ṣe rọ́nà ìdáhù bí ẹ̀ dẹ̀ ọ gbọ́dọ̀ máa fọwọ́ júwe sẹ́nìkan níwájú olùkọ́ rẹ ó jókòó níwájú olùkọ́ rẹ ẹnìkan á bọ́ sọ̀rọ̀ wájú láyé sọ ọ síbẹ̀ níwájú olùkọ́ rẹ wàlá tẹkùmù wala taqulanna qala fulan khilafa ma taqul níwájú olùkọ́ rẹ̀ má sọ pé ẹ́ iṣẹ́ ti sọ yẹ́ nìkan sọ ń tọ́ta kó. ọ gbọ́dọ̀ sọ wájú olùkọ́ rẹ̀ olùkọ́ ẹgbẹ́ tẹ̀ ẹ̀hẹ́n nìkan sọ pé ẹ àwọn nìkan sì sọ pé àwọn kan ṣe fanfà ẹnìkan sọ pé ọlọ́mọdé ọ̀wé ètò olùkọ́ rẹ̀ sọ náà lọ́ba dìde mbẹ́ má jẹ́ ọgbọ́ pẹ́nìkan sọ pé ńgbọ́ ọba débòmí máa sọ pẹ́nìkan sọ pé eléyìí jẹba wọlé tọkẹtì náà ń dẹkọ àhàdá ẹ ti gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dá níwájú olùkọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ pẹ̀gẹ́ ẹnìkan kan lẹ́yìn láì dá níwájú olùkọ́ rẹ̀ wọlé àtúnṣe awèrè jẹlé sẹkẹfì mẹjìlẹsìkì ẹni tó jókòó tí ọ má máa gba ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ níbi tó olùkọ́ rẹ̀ wà olùkọ́ ń bọ sọ̀rọ̀ ẹ̀yọ́ tó wá jókòó ẹ̀ tó máa ṣèpàdé mi ọlọ́mọdé ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó wala ta'khudhu bi thawbihi idha qam ọ gbọ́dọ̀ bá olùkọ́ rẹ nígbà tó olùkọ́ rẹ bá dìde o àìlẹ́kọ̀ọ́ wa pọ̀ olùkọ́ dìde wa pé bàbá ẹ ọlọ́mọdé ọ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tọ́ba ní kò ní ṣubú tó ṣubú ńkọ́ tọ́ wala talihha alayhi idha kasal ó ti rẹ olùkọ́ rẹ ọwọ́ abẹ́rẹ́ sí ní sàtẹnumá ẹ bàbá ẹ tún fi kún ẹ̀kọ́ yìí ò tí ì tó ẹ tún bá tún kọ́ ọ́n díẹ̀ sí. wàlá wàlá sàkúrọ́bù mẹ́tòlè sọ̀hìbẹ́tẹ̀ má jẹ́ kí bíbá olùkọ́ rẹ rìn kọ́ owó kò ti sú ọ adúrò ọdún tàǹtí tẹ̀lé bàbá yìí bọ̀ ọgbọ́dọ̀ síbẹ̀ adúrò ọdún tàǹtí tẹ̀lé bọ̀ ọgbọ́dọ̀ síbẹ̀ òsì níbẹ̀ náà fífọ́ kú sẹ́yìn náà ò lè bá a dìde rárá ìwọ náà má mú ọmọ ọlọ́mọ kankan má lẹ́ o kálukú náà máa dìde tiẹ̀ náà lójú ayé rẹ̀ máa fi mùṣkílà ọ gbọ́dọ̀ kó ti pẹ́ sẹ́mi pápá Yusuf fẹ́ serú ẹ̀ òun kò kó ti pẹ́ tó ń ti tẹ̀lé Abu Hanifa ọyẹ kó náà ti di olùkọ́ sára wọn ah báwọn yẹn náà máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tó àwọn náà bá gbága kan bá jókòó ẹ máa kọ́ tó jà rẹ̀ Abu Hanifa wà á rí torí àgáwà nu mọ́tíláṣí ní bá fúra lórí fèrèsì kálukú lé ó láwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Abu Hanifa wa rí a Abu ah, Yusuf lọ náà ti dá dúró yìí ògbó ọwọ́ arẹ́ nìkan ẹ lọ béèrè lọ́dọ̀ rẹ̀ kí ni ìdájọ́ nǹkan báyìí tọ́ba ní bẹ́ẹ̀ ni ẹ̀yẹ sọ pé bẹ́ẹ̀ kọ́ tọ́ba sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹ sọ pé bẹ́ẹ̀ tọ́ba lọ sí béèrè bẹ́ẹ̀ lóòótọ́ Abu Hanifa ni Abu Yusuf ni bẹ́ẹ̀ ni oníbèrè ní bẹ́ẹ̀ kọ́ ajẹ́pẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀dà bẹ́ẹ̀ ẹni tó ń tẹ̀lé rẹ̀ atúlẹ̀ ó ti jí tẹ́tẹ́ nígbà tó ti jọ́ kejì wọ́n bá sáré lọ bá ìmáàmù ìmáàmù Abi Hanifa náà fún yín lẹ́nu ẹnìkan náà ti béèrè lánàá gbígbé báyìí báyìí báyìí mo ti ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ kọ́ ó ní ajẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ó ní ajẹ́ bẹ́ẹ̀ ni <laughs> àbúrò àdébà ipò títẹ dáadáa ó ní òun ìwọ́n á mi ló délé lọ́nà nígbà tí wọ́n náà tó ọ lọ dá ẹ̀kọ́ lẹ̀ lójijì báwọn ẹ́ kí ni ọba ti jẹ́ pé èèyàn bá yó téèyàn máa ràn yé ni wọ́n ti fi ti ti tó gbogbo eléyìí ó túmọ̀ sí pé ẹ má wò kó ti ti wà lọ́dọ̀ ẹnìkan. torí pé orí tẹ́ padà fi mú jáde yọ pọ̀ orí tẹ́ padà fi mú jáde yọ pọ̀ bákan náà ẹni tí ń kẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa di àjẹyódù nínú ẹ̀kọ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ nù ẹ̀yin lẹ́ ń kẹ́kọ̀ọ́ oníkálukú yín wá gbóúnjẹ kalẹ̀ fún àwọn fẹ́ jẹun kálukú jókòó ti àdémù ẹ̀bà wọ́n á bẹ̀rẹ̀ sí ní san pẹ̀lú ọbẹ̀ ẹ̀la wọn á ní à ìmọ̀ yìí èdú olórí kò ní dùn nítorí pé gbogbo bí tó ẹ tí mo dúró sílẹ̀ ti fẹ̀fà fíìlì tò ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ láyé òní máa jàjẹrán gbogbo ẹ̀kọ́ tẹ̀ máa ń kọ́ ni ẹni pé lọ́ọ̀fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọwé kọ̀ máa jó gbogbo àyè tí màá máa dúró sí lára ló fi fóúnjẹ fíìlì tèèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí eléyẹn nínú tí màá ràn yàn lọ dáadáa tí yàn bá ń wá màní kí máa jọ ní ìwọ̀ntúnwọ̀nsì ó di ọ̀gbọ́dọ̀ pọ̀jù lọ́rọ̀ rẹ̀. alimami shafi'i oní ma shabi'tu mundu sitta ashrata sana ǹjẹ́ àjẹ́ yó láti bí ọdún mẹ́rìndínlógún ni at sixteen years ago ǹjẹ́ àjẹ́ yó. ìdí ni pé téèyàn bá ti ń di àjẹ́ yó jù èèyàn máa mú mi pọ̀ omi tẹ̀sí rí yẹn tó bá ti pọ̀ lápọ̀jù àtúnjẹ èèyàn máa sùn tí ẹ bá sì tún sun pọ̀ èèyàn ọmọ gọ̀ tí òun bá ti pọ̀ jù èèyàn gọ̀ ẹ̀rí pé ní sinẹ́ máa ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ eléyìí ti múná lọ ọwọ́ ọgbà tó bá ti dí sí bá ń ṣèbéèrè pẹ̀lú òkú ọlọ́run kò ní sínú ẹni tí ó participate dáadáa àwọn ọmọ tí ó sùn àwọn làwọn máa gbìyànjú ẹni tí ń sùn ọpọlọ tí ó ti máa jẹ pé ń ti ń jogún gígọ pọ̀ torí tó ń jẹ bá ti pọ̀ èèyàn máa mú mi pọ̀ èèyàn máa sùn pọ̀ ọpọlọ máa dọ́ọ̀lù. tọ́ bákan náà ọpọlọ máa dọ́ọ̀lù gbogbo oríkèé kan yóò máa kọ́lẹ̀ bákan náà tó ti gbé sẹ́rí àgán kórìíra téèyàn wá máa jẹ àjẹsára jù téèyàn bá ti sára ẹ̀rí bẹ́ẹ̀ lómi ọ̀sán adé fi kójú rẹ̀ ó yìí àbẹ́yìn òrírí ọjà títí ojú yí bí ẹni tó fẹ́ kú tó irú àwọn eléyìí ò lè kẹ́kọ̀ọ́ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé fẹ́ iná dáa akitarumatọrọ yẹfunu mina fàcámi àwọn sọrọbi ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tẹ rí láyé yìí látara jíjẹ mímu ní ti máa wá ẹrìgbẹ́ nìsín kò sí sísẹ nìkan nu wa ọlọ́mọdé àìdè òsè wa tọba fẹ́ wá dán wò wọ́tá ti lọ jẹun ní kọ̀ọ̀jẹ̀ ráìsì nìkan náà ní kọ̀ọ̀jẹ̀ kò yó dáadáa tọ́ba ti wá yó dáadáa kò tún wá wá five alive kò gbé páálí kan kó gbé nu kó wọ́n bá wọ́n tó bò kò tún dà sọ̀n kùnú tún dà sọ̀n pẹ̀lú gbọ́ ọlọ́sílẹ̀ ọ̀lẹ́ ìmá ọmọ ẹsẹ̀ ti yára tọ́ilẹ̀tì ó wá lè tí máa ma tọ́ilẹ̀tì lásán o wàhálà ò lè lọ sí tù di ọ̀sítù torí nígbà tí ìjọ ìbá bẹ̀rẹ̀ sí ní yadé. kò ní gbọ́mọ́ wọn náà máa gbé ajẹun lásẹsẹ bẹ́ẹ̀ ni alọpọlọpọ àárẹ̀ láyé jíjẹ mímu yìí náà sẹ́yìn bá ń fẹ́ lílọ máa lọ síìtù yóò dínkù ẹ̀yin ẹ máa sọ oúnjẹ tẹǹjẹ ẹ máa sọ ntẹmọ ẹ gbọ́dọ̀ jẹun láì jẹ pé bí pààyàn tẹ bá wá jẹun gbà tẹ pààyàn ẹ má àjẹ yó ẹ àbí ọlọ́wọ́ bójú rí kẹ́nu ọmọ dàkẹ́ ni ọmọ bọ́bá ti rí tọ́ọ̀mù àdàkẹ́ nu ọba ti èèyàn mà sáré náà àwọn lárúbá aláta yìí tó wọn ti mọ eléyìí wọn nílé ibi tá à ń jẹun sí ibẹ̀ gan-an nílé àrùn tí ẹ bá sóúnjẹ máa kó nú ẹ sì rí i pé ọfíìsì ọ̀dà yín mà dáadáa torí ẹ ẹni tí wọn wá mà láyé ẹ kìí sí o. ẹ̀kìlì èsì pé kí jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ìdínà tó fi jẹ pọ màmí Ọlọ́run dá ọpọlọ rẹ̀ dá òun náà ló kó bá jíjẹ jíjẹ jíjẹ yìí náà nínú tuntun túmọ̀ sí pa alẹ́kọ̀ọ́ nínú màá wíwá òun náà ní nítorí pé tá à ń bá ń wá mà tá a bá fi lè níwà pẹ̀lú ẹ̀ ìmọ̀ yóò túmọ̀ sí pé kò sí wá láǹfààní lọ ni. torí rẹ̀ olùkọ́ tó bá tún níwà ní kẹ́ fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ torí pé ẹ̀ mọ̀ wà wòkọ́ sí ti bàbá yìí bá ń yàtọ̀ sí kọjá pé ẹni tó ti ya sa ẹni tó yẹ pé páàgùn ló náà ní nǹkan kí ó kí ni wọn náà yà páàgùn lọ́ọ́ padà yà tọ́ọ̀bà di bàbá ńlá kọ̀kọ̀ torí pé iṣẹ́ òwúrẹ́ sọ pé kẹ́ ẹ palá kọ̀kọ̀ lónìí kálukú bọ́lọ̀ palá kọ̀kọ̀ méjì adarí kọ́ méjì mélòó nù mẹ́rin ọ̀wá ńlé ńlá kọ̀kọ̀ adarí kọ́ kábìlì àwọn náà ti dọ́ ọmọ àwọn bàbá yìí ti bọ́ ọ̀tá lónìí kò sí tàbí ṣùgbọ́n ìgbé yọ padà dé lẹ́kùn kan tí wọn náà bá ti pọ̀ tó tàbí lọ́mọ wọ́n ní mahma yakunil murabbi yakunil murabba bólùkọ́ bá ṣe rí lọ́mọ tí ó rí bí títà bá ṣe rí ní túdẹ̀ǹtì ó rí. tọ́ àwọn olùkọ́ rẹ àwọn bàbá olóògùn ni ká mú olóńgbò láàyè ká sọ sínú agbada tá a ti gbé kaná láti di wákàtí márùn a àwọn àkà wọn dájú bàjẹ́ sọmọ pé wọn náà kọ̀ọ̀kan dájú náà ọkọ̀ dájú bàjẹ́ nítorí kékeré ni àwa amúkíní asolóńgbò mọ́lẹ̀ asọ́lọ́mọdó lórí náà nìkíní ọ wá wo tó dábàá sọnù agbada sẹ́mi pé yóò ti dájú bàjẹ́ tó ìdínà sọ́pọ̀lọpọ̀ fi yàyàkuyà tọ́ra àwọn olùkọ́ wọn náà ti yàyàkuyà tó irú àwọn wọ̀nyẹn olùkọ́ rẹ ti máa sìn yàngbẹ́rẹ́ ni sọ́mọ́pá fẹ́fẹ́ lẹ́sìn ẹ̀ náà máa mú ká ni. níbi ọjọ́ pọ́dọ̀ rẹ̀ ló ti kọ́. tẹ̀bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ahli sunna ẹ̀ríkẹ́ ẹ̀yìn náà pẹ̀lú gbọ́lọ̀ pọ̀ bá jọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rí kó onímọ̀gbà tó ń pa ọ̀n pa yẹn ọ̀n pa yẹn torí wọn náà máa wò pé ah bàbá tí mo kọ́ kí ó lọ́dọ̀ àwọn ètè báyìí bàbá tí mo kọ́ kí kó lè tètè wọrí mi ìhàn ìhàn sára wà láwọn àkàkàkàkàkà nítorí kọ tí mo tún ha ètò parẹ ètò pé mú o ètò hàn mí ètò ọ̀nà ọ̀nà afẹ́kẹ́ bá tó bá ni ẹ́ ọdún mẹ́jọ àkọ́ lọ́dọ̀ àbá wa àbá wa tó bá yẹ àti mo tí tó yẹni pé bàbá yín bá ti ṣe rí lẹ́yìn náà kọ́ ìlẹ́rìí kọ́ wá dà o kọjá pé ẹni tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ń bí díà ni tẹ́ bá fi lè lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ń bí díà wàláhi ẹ̀ fọ aburú mẹ́ nítorí pé alimọ̀gọ́tẹ́dìrú ẹ̀ṣẹ̀rùnà àwọn aládàáda alẹ̀ làwọn ẹni tó burú jù nù àwọn yìí yọ kọ́ fọlọ́n ṣe yẹ̀yẹ́ yọ kọ́ fanabi ṣe yẹ̀yẹ́ yọ kọ́ Islam ṣe yẹ̀yẹ́ in one way or the other. ìdí náà tó fi jẹ́ pé ẹ àgbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bìdíà nítorí pé bó ṣe rí náà máa fún wa ẹ̀yin ẹ wò nìsí níbẹ̀rẹ̀ tẹ̀ ń kọ́ kí ó láyé kọ́kọ́ fà fún àkàtà ọlọ́run padà sánú ẹ̀yin mọ̀nà súnà ẹtí wàá fojú ma àti bàbá kọ́ wa àti bàbá kọ́ wa àti pa gbogbo ẹ̀. ṣé bàbá yẹn ò rí ọgbìn rẹ̀ ó dùn wàláì láìláì inú rẹ̀ ò ní dùn ṣé máa rẹ́rìn sí ọgàn ẹ̀rín ẹ̀rín yẹn dín ní o kò dénú o gbogbo tó bá ti jókòó láyé ìwọ náà máa bàjẹ́ ẹ ọmọ sí ló ń di súnà sàn àwọn ọmọ olóyún kúta kọ́ńdé orí wọn. àwọn olùdílẹ̀ nítorí pé tí ń wù òun nígbà tó ti kọ́ sí lọ́dọ̀ òun kọ́ dàbí òun ọwọ́ àrìkè tó bá kọ́ súnà náà nígbà tí wọ́n ti kọ́ sí lọ́dọ̀ rẹ̀ kí lòun náà fẹ́ kọjẹ́ ìfẹ́ kọ́ jẹ́ bí òkú tọ́lọ̀ bá wa sàdáwò fún yà lọ́nà kejì kọ́lọ̀ sàmì wa o ti kọ́ kí ó rí lọ́dọ̀ súnà o sì ti ṣe súnà lọ́ba lọ bọ́ sọ́wọ́ bídíà gbogbo lẹ́jọ́ ti mọ́ lára rẹ̀ wọ́n bá dàwó ṣé àfọ̀nsúnà yóò rí ọkí nu tiẹ̀ náà dùn láíláí náà yọ̀ nínú gbogbo ọ̀nà tí wọ́n bá san láti tún dọ́ padà sí ìdí súnà ni wọ́n mọ̀ wá nítorí pé àwọn náà ti mọ̀ kófò ti ti ọ báyìí aburú ti ṣẹlẹ̀ sí ọ àwọn afẹ́ kò kú lórí aburú torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin bàbá bàbá màmá màmá ọkọ̀ sí lọ́wọ́ ẹ̀yin tó yẹ pé ẹ̀yin fẹ́ kó kọ́ ọmọ yín jáde kí wọ́n ti wọlé mà fún wọn ẹ ráwọn ilé kí ó tọ́ dángájá lẹ̀ táwọn alùsùn nà dá lẹ̀ tó ti kọ́ ọmọ ní kí ó tí yẹ kóró yàtọ̀ sílẹ̀ ọmọ tó dìde pẹ̀lú ẹ̀sìn eléyìí tọ́tọ̀ nà yọọ ma ṣe tọ́lọ́nà ma tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹ ní mọ́ ọmọ wa rúlé tí ó bá wọn. ẹ torí tẹ bá mú lọ síbẹ̀ ń wọ́n kọ pé bọ́mọ kúnlẹ̀ Yorùbá Yorùbá bá wẹ́yà tí máa tan rẹ̀ jẹ láyé Yorùbá nàmbà wà. àwọn ẹlẹ́sẹ̀ dànù bọ́ọ̀mù tẹ́ra wọn dànù wàlá Yorùbá nàmbà wà. wọ́n fẹ́ràn arọ́ ju ṣúgà lọ. bí tí wọ́n pamọ́ lọ tí wọ́n ti fìdí aláìsí orí ẹ̀ tí wọ́n máa kọ́ kéwùrọ́ kéwùrọ́ wọ́n làwọn àbá ti kọ́ wọn náà máa fi kéwùrọ́ ni wọ́n máa pe kéwù pèkúpè fọ́mà tọ́lá wàá rí tọ́ bá padà mọ́mọ́ lọ gbogbo bíi rédíò tọ́ bá padà mọ́mọ́ wá dọ̀ wa wàhálà táwọn máa máa fún wa ó ti tọ́ ọmọ tí ò sì máa kéwù lọ wọ́n ti fi kéwù kan sí lẹ́nu tí ò sí òsì ẹ̀jọ́ kéwù wọ́n lè ní ìsàásúlísí ìwọ ní ìsàásúlísí. ẹ máa sọ ń kọ́ mọ́ ìdá zolzilazil ìwọ ní ìsàásúlísí. wàláhi mùsùlùmí wọ́n ti wá dá méjì ahọ́n ọmọ ẹ̀yin wọn fẹ́ padà gbé ahọ́n ọmọ sọ́nà ẹ sì wọ́n bọ́lọ̀ ṣe dá wa tó bá gbọ́n fọmọ́ lẹ̀ bọ́lọ̀ ṣe dá ni kò sọ́mọ tí ò ní tètè hàn jó gidi òfin tó ta hàn wa ọba jẹ yorùbá ọba jẹ ibo ọba jẹ awúsá tó wọn tó amú lọ bí ìrèké kan torí wọn bá wọn kọ́ ọmọ jáde níjọ wọlímà gbogbo tí o ara rẹ tí ọjà máa kankan ní yorùbá máa kà wọn máa gbé àwọn ti ṣe wọlímọ ńlá kọ́kọ́ o ah ewé wọlímọ ńlá kọ́kọ́ kò yé mi o <laughs> wọn ní wọlímọ ńlá kọ́kọ́ àwọn ti ẹ wá wo táwọn ń ṣe bẹ́ẹ̀ ni àbúlá kọ̀ọ̀kan náà àwọn oníṣẹ́ wòlíì máa fọ ọmọ akójú oyè ọ̀ ọmọ ọkọ̀ kí oyè oyè yóò sì alukurani ìtọ́jà mi ọmọ gbogbo rọ ẹ̀sán jẹ́ ẹnìkan àwọn oníṣẹ́ ọba ti sí wòlíì máa kò sílẹ̀ jẹun ẹgbẹ́ sọkúsọ ẹgbẹ́ sọkúsọ wọn ní gbogbo wọlé kí ó tẹ̀ ẹ̀sán ẹ̀sán jọ náà èlò aláàpà táàfin bàtà àwọn ọmọ ọlọ́mọ ẹgbẹ́ yóò bó òní rí lè kí gidi kọ́kọ́ ọmọ

ó ti jẹ́ pé ẹ̀yà ara èèyàn wọn wá tí wọ́n fi sògùn bọ́mọ inú ti máa ṣe nù. kálọ̀ máa wú sáré pa abẹ́ lu egun òkú abẹ́ lu egun òkú ntọ́mọ inú ọmọ ṣe nù tó wù yín bẹ́ẹ̀ kálọ̀ sórí àkìtà ká máa kó gbẹ̀tì ń horu láàárọ̀ kùtùkùtù bọ́mọ inú ti máa ṣe nù tó wù yín bẹ́ẹ̀ kama ẹdi tí ra kàkpé tẹ dàlá ìlú ni àbí yàtì ẹ dàpọ̀ ẹwò kẹsìrì sọlọ pé dàlá ìlú lẹfẹ ni òkè ẹ̀yìn ń pè bí ẹ̀dá ẹ̀ ń fẹ́ ni á sì fún yín ládùá ṣé ẹ̀dá ìfẹ́ kọ́ máa yẹ ọmọ ṣe ni ẹ̀ kakọ́ kí o ká má tún ṣiṣẹ́ má ká ya ọ̀lẹ́ jókòó tìyà ṣé ẹ̀dá ìfẹ́ tòkọ́dá o nítorí pé dídá yé ń lọ lónìí kálukú bùkátà kó ní sẹ́lá pa o táwọn bá ti kéke òkè kúkè kan súkẹ́súkẹ́ kan lọ́dọ̀ àwọn bíjẹ́ ẹgbẹ́ wọn yọ̀ọ́ jókòó tì ní ó lè máa ń pé òun wá ẹ̀ẹ́dùn àrá títẹ́ kí ó náà ló bí ẹdun àrá mo ní kí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ààbò ah, lè yẹ yín mo ní adúpẹ́ fọlọ̀ áá <laughs> ah, ah, kálukọ́ kan ya páàkùn kalẹ̀ ni lọ́ọ̀ yẹ kódò àwọn bíbí àwọn tí ń kọ́ ìdáwọn náà ń kọ́ wọn nù tọ́wọ́ akájú rọ́ kan tí ò ní lẹ́fù tí ò ní lẹ́fù ìfìdá yìí yọ wá jókòó kalẹ̀ tọ́ba tí wàá wọlé láàbù ni wọ́n mọ̀ ọ̀wọ̀ sẹ́ẹ̀mà láàbù ọ̀ ẹ̀ lè má wọ ọ̀dọ̀ tó kópa dùkú sẹ́ẹ̀mà láàbù ẹ̀ omi tó wá pé laboratory tó wá sí tọ́ba tí wọ́ bẹ̀rẹ̀ róòdì bá wọn náà wọ́n lè fa sọ funfun sí ìdìbò eléyìí rẹ́ẹ̀dì ń bì green bì eléyìí fún ọ́ ah, tó tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ àwọn dábìdà yà ìlú sọ̀rọ̀ lọ ah, èwo dábìdà yà ìlú àwọn ọ̀rẹ́ nìbọ̀dì <laughs> irú ń tẹ̀ fẹ́ bá àwọn ọmọ ẹ̀yìn nù. èyí omi ò tún pé ńgbà ah, tó òrí jálà bí ṣe lò dàgbà láti ńgbà wà lọ kọ́kí lọ́dọ̀ bí díà ọ̀dà láti yọ wà gbogbo gbà náà máa létí o mọ abẹ́rẹ́ kí ló dé tẹ̀ ń létí láti láti wọn láti rí tọ́wọ́ abẹ́ yé wa kí láti rí tọ́wọ́ abẹ́ ó ẹ yẹn yẹn yẹn gbogbo tó bá ti lè rí ojú rẹ̀ tó bá fẹ́ sí fáìlì ìdánilẹ́kọ̀ọ́ mi lélẹ̀ àìmọye obìnrin ló ti di pé àbá alásàlá ti bá tù wọ́n ti fi tìrú wọ́n fi tìrú láìsí rẹ̀ òun náà wàá di pé ń wá àbá alásàlá ti lọlé àbá alásàlá ti náà ń wó ń wálé torí ẹ ẹ rẹ lómi látàrí ká kékeré kan tí ò òun náà lè dájọ́ máa aládùn àkànlẹ̀ wọ́n lè ní kòkòrò á àbẹ́ rí bẹ́ẹ̀ sọ̀rí kọ̀ọ̀kan tó lọ wọ́n ní kùbùrà kùbùrà so àwọn obìnrin tó máa lọ bẹ tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ wọn máa pariwo rẹ̀ lágbájá ni o kò sí wọn orílẹ̀ ọkọ gbé o lágbájá ni o ilé gbogbo obìnrin ọkọ dán o. bẹ́ẹ̀ni sẹ́yìn náà fẹ́ fọmọ ayé nígbà fẹ́ fọmọ ayé sílẹ̀ kí o bí díà. so ẹ gbọ́dọ̀ ronú sí ọ̀rọ̀ yín o ẹ̀yin ọgbọ́dọ̀ ṣe nǹkan tí ó mọ gbé yàn torí bí wọ́n padà náà ni ọmọ tí ń tẹ́ rí lónìí àrídìkì ti yín nù tẹ́ ẹ̀ bá sànà tí ó ti da ọmọ yín ọmọ ní ìsìn òun tẹ̀sẹ̀ ń dìde tẹ̀mẹ̀ kí ọmọ tí ń tẹ́ dìde lọ́mọ ẹlòmíràn dìde ẹni tó ń bá mọ́ ọmọ rẹ̀ lọ bí eré tọmọ bá fi lè rẹ́kọ̀ọ́ gidi kọ́ wàláhì kò sí tàbí ṣùgbọ́n lọ́la ọmọ tí yóò máa gbẹ̀yìn pépè náà èmi náà sọ pé tọ elu sọ pé àwọn òbí òun òfun náà sílẹ̀ ẹ̀kọ́tọ̀ lórí wa wa ẹ fi àwọn ọmọ yín sílẹ̀ ẹ̀kọ́tọ̀ nítorí pé àwọn ni ọ̀pá yín ọba àlè da ẹ̀yin ní ìsìn ẹ̀náwó ẹ̀ nára lórí fẹ́ǹsì kọ́ ọmọ yín sílẹ̀ ẹ̀kọ́tọ̀ dà ọmọ yín kọ́ lórí ọjọ́ rẹ̀ lónìí sàn dalẹ̀ wọ́n kàn lé islam islam yọ ọmọ mbẹ orúkọ lásán náà fi lẹ́yìn wọn fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ igi hàn òun lọ kìnnìkan díìnì kìnnìkan fatima kìnnìkan ọmọlùmọ́mì nínà sukùn yẹn ọmọlùmọ́mì nínà ọmọlùmọ́mì nínà láàrin àárín ọmọlùmọ́mì ìmánu àárín ẹ máa ẹ máa dáadáa torí àwọn ọmọ kí ni kọ́má jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ eŋti ọba jèrè rẹ̀ kó fúnra ara rẹ̀ lọ́sọ̀dì tí ò lérè nù ọlọ́dà kò má ti kí abúkù síra wa ẹ má gbé ọmọ yín lọ bá aládàáda lẹ̀ ẹ má gbé ọmọ yín lọ bá ẹni títí ẹ ti ta nítorí pé ẹni títí ẹ ti ta bí o ti ti ń jẹ́ ní ọmọ wa al ibn Iyaw rahimahullah ó ní idha ra'ayta tó o bá fọkùn sí ìtọ́rí kìnnì àkàr ọ̀nà míì ní kí wọ́n gbà ẹ wo bí tó lé dé o tá a gbọ́dọ̀ kí ìsara tó alágàdá lẹ̀ ń bá bí bọ̀ ìwọ náà ń sìn bọ̀ lágbọ́n bẹ̀ yẹra kọ́ sọ́nà sọ́nà sọ́nà kejì odi kejì ní kọ́bọ́ sí. wàlá yorùfà lè fọ́ àfihàn bí dàtí ní ilẹ̀ ọlọ́ọ̀hìn amẹ́lì ó nítorí kò sí iṣẹ́ kàtà alágàdá lè ṣe kí àwọn mọ̀lẹ́kọ̀ gbèsè yẹn lọ sọ́dọ̀ lọ. wàmẹ́ni àánà fọ́ àfihàn bí dàtí ẹnikẹ́ni tó bá ran aládàádáálẹ̀ lọ́wọ́ bàkọ́tà àánà àlẹ́ ẹ̀dìmìl islam ẹ lórí àti wó islam ẹ máa mọ ọmọ yín lọ àwọn ń bí islam ó ṣe wó nítorí pé ọmọ yìí náà ni wọ́n di bàbá lọ́la ìrọ́kùrọ̀ tán bá fi lè rọ sọmọ lórí ẹ wòye tí ó tún máa gbọ́ ẹ táwọn náà bá tiẹ̀ jẹ́ níjọ́ wa ajẹ́kẹ́yìn náà ti ṣèrànlọ́wọ́ láti wó islam ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ni hazal ilmudin ẹ̀sìn ní ìmà tọ́ndùrù amẹ́ta ọ̀kọ́dún nàìjíríà náà ẹ wá ṣàkíyèsí o ta lẹ́ ń kọ́ ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ta lẹ́ ń sìn gbẹ̀sìn sọ́dọ̀ àwọn aládàádáalẹ̀ abẹ́ni tí èsì aládàádáalẹ̀ agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí nítorí pé islam ti wá agbọ́dọ̀ sọ ilé ayé yìí báyìí bó o ṣe tọ́lọ́n bó o ṣe tọ́lọ́n ọlọ́run bó fún ẹni tó fẹ́ àtẹ̀ntì ọ̀fẹ́ láyé ṣùgbọ́n àlùkìyàmọ́ ọlọ́run bá fi fẹ́ nìkankan àtẹ̀ntì tó bá wa a gbọ́dọ̀ wá ọ̀nà tí ó ṣe wa a gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ aládàdálẹ̀ ìwọ àgbàlagbà náà ńkọ́ o kẹ́kọ̀ọ́ kọ́ ó dàbí ìgbà yẹn ti dẹ tàkúté kalẹ̀ wọ́n náà wà lọ gbẹ́sẹ̀ ó gbé bọ́ọ̀nù rẹ̀ tẹ́ bọ́ọ̀nù. bákan náà ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ òun náà ní pé kó ṣọ́ra fún wa ìlẹ́kọ̀ọ́ sáwọn olùkọ́ rẹ̀ má hùwà ìlẹ́kọ̀ọ́ sólùkọ́ rẹ̀ sólùkọ́ rẹ̀ bá ti wa kan tí wọ́n ń wò pé wà yóò káàtó máa fún máa fún mọ́tò ajẹ́ni tí wọ́n máa bọ olùkọ́ má ṣe jẹ́ ẹni tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láì dáká tólùkọ́ rẹ̀ bá ṣe nǹkan kan wàá wọ excuse fún un torí pẹ̀lú excuse tí wọ́n wá fún yín kò ní jẹ́ kí dáadáa tó rí gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ bàjẹ́ ara rẹ̀ ni kọ́ máa bá wí èyí ìgbọ́n débi pé màtúmàtí bàbá yìí ṣe ni tó bá ké mo ti gbá débẹ̀ kọ́ bá yé mi náà eléyìí ni ó sọ ọkàn rẹ̀ tí ò ní jẹ́ kó máa kórìíra ẹni tí ó yẹ kórìíra òní ó sì ṣe wọn náà láǹfààní nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tí wọn náà tó padà wá dẹni tí ọlọ́run ọba padà sí láǹfààní pẹ̀lú màrì wọn ní tó o bá ti lè ṣe sùúrù fọlùkọ́ rẹ àyèmọ̀kan rẹ lọ́ọ́ máa gbé káwọ́ اصبر لدائك إن جفوت طبيبه واصبر لجهلك إن جفوت معلمه tó o bá ti lè ṣe dáadáa sẹ́ni tó fẹ́ tọ́jú rẹ lórí àárẹ̀ tí ń fi ọ́ ajẹ́fọ́ máa gbá rẹ̀ rẹ̀ káyé mi tó o bá ti lè rẹ̀ ń kọ́ yóò máa bọ́ ọlọ́mù Sufyan ibn Uyayna rahimahullah wọ́n máa sọ fún wọn ní inna qawman ya'tunaka min aqtar al-ard àwọn èèyàn kan máa wá bọ̀ láti gbogbo àwọn àlú tó dínà tó dínà tó dínà láti wá kọ́ mà lọ́dọ̀ rẹ̀ taqdabu alayhim wọ́n sì fura pọ̀ máa bínú sáwọn wọ́n lọ́ọ́ máa bínú pọ̀ èèyàn wá láti Iraq ẹlòmíì wá láti Sham ẹlòmíì wá láti Madina ẹlòmíì wá láti Misr wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sufyan ibn Uyayna àwọn ẹni tí wọ́n á gbọ́ ní táwọn ti sọ wọ́n ní àwọn ẹni tí wọ́n á kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ ń bínú wọ́n máa bínú kó wọ́n máa bínú táwọn yóò ṣe kó ẹ̀yìn ẹ̀dá hàbù àwọn yẹtùrù kó ó ṣe é ṣe fún wọn padà fi ọlẹ̀ fún ọmọ wàá mà lọ́dọ̀ rẹ̀ wọn à ń tàgùn mu ni wọn rò pé olùkọ́ sọ pé tá ń tàgùn mu ni à ń tàgùn mu tó bá wù ọkọ ọkọ tó bá sì wọ má kọ lọ kọ́ńbò mi wọn sọ fún Sofiani pé wọn lè pa o wọn lọ máa bínú pàpà Sofiani wa sọ fẹ́ni tó sọ̀rọ̀ yìí fún un hum hamqa olú òpònú ni wọ́n hum hamqa idan mẹsàn ó ní tí wọ́n bá fi lè lọ tán pa mí tí wọ́n láwọn ọ̀kọ́ mà lọ́dọ̀ mi ma àwọn náà dòpònú bíi tiẹ̀ mi sẹ́gbà tí tòun fi dòpònú kò lọ́wọ́ ajísẹ́ òpònú lọ́wọ́ ajísẹ́ ní tí wọ́n ń sọ torí ẹ̀jẹ̀ nìkan bá ń sọ̀rọ̀ wèrè má lọ jísẹ́ rẹ̀ fẹ́ni tí wọ́n sọ sí o torí pé wọ́n là òpònú a àwọn olùmọ̀ọ́gbà pọ̀ wọ́n òpònú ni wọ́n bí wọ́n bá sá lọ ajẹ́pọ̀ àwọn náà dòkònú bíi jẹ́ nù. ó ní ìǹtọ́rọ́kù máa yan fáwọn lè so ìkólókè tí wọ́n bá fi tí ó sì wọ́n láǹfààní sílẹ̀ nítorí pé wà mí ọ̀dà pé wà mí wọ́n wá gbà ní àbí màmí èmi náà mọ̀ pé wà mí ọ̀dà wọ́n wá fi tí ó sì wọ́n láǹfààní sílẹ̀ nítorí wà mí tí ọ̀dà àjọpọ̀ kò ní wọ́n bí jẹ́ eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe sùúrù fẹ́ni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọ tí ń báyìí ọlọ́mọ tí ń sè o ẹni tó rẹ́rìn sùn ó lè jẹ́ pé bàmíjẹ́ ní òjì ẹni tó sì jẹ́ pé bàmíjẹ́ ló bá sùn ó lè jẹ́ ìrìn ní òjì bílẹ̀ ayé wa ti rí mi kí sì ṣe dáadáa kí kálukú ọmọ àti òfin ọgbẹ́gínní sè o. tò ìwọ lọ́mọ wa lọ́mọ agbègbè pé ah, ó lè jẹ́ pé àwọn o ó lè jẹ́ pé kínní kan ah olùkọ́ mi ọlọ́run ní jẹ́ ráì o ọlọ́run ní jẹ́ ká o ẹ̀rí gbọ́n náà ti mà pé ọmọ yìí ní ìfura ah, kò sábúrú ti máa bá sábúrú àmọ́ wọn náà wọ́n ṣèṣe pé ṣe rí bẹ́ẹ̀nìkan lọ́wọ́ àánú wa nísìnyí tí ò ní kan tí ò ní tòrò kan kò sí oníkálukú lọ́mọ tó ń ká kọ́ máa sànù wa. bákan náà ẹni tí máa ń wá mọ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe é gbé yóò lójú kòkòrò lórí ìmọ̀tíwá èsì pé yóò máa kòkòrò lórí owó yóò máa kòkòrò lórí nítorí pé ti kọ́ ọmọ díẹ̀ tó ló ti tó ọ ẹni tí ń wá màdì yíyó gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ń wówó èdè yó èèyàn máa wá màdì láti ìgbà tí wọ́n ti bí wa títí táàbù wọ sàárì láti ìgbà tí wọ́n ti bí wa títí táàbù wọ sàárì ó sì ṣèṣe nínú gbèsè ayíkọ́jẹ́ pé ńgbà kan aráyè láti wá mà ẹ jẹ́ ká lo àsìkò yẹn dáadáa nítorí pé lẹ́yìn ríráyè àìrójú àìráyè ni máa tẹ̀ kéèyàn lo àsìkò rẹ̀ dáadáa ìní máa jẹ́ kí màá pọ̀ lọ́dún yẹn èèyàn gbọ́dọ̀ dé ó tó Umar oni tafaqahu qabla an tuzawwaju ẹ wá ìmà síwájú kẹ́ ẹ tó dolórí ẹ wá ìmà kan tó sọ yín dolórí torí tẹ́ ẹ bá ti dolórí ẹ̀ nílé fọ́ màmá síbẹ̀ yìí náà mà ní ìgbé lápẹ̀júwe ẹ̀yin wà níbi tẹ́ ẹ ti ń kẹ́kọ̀ọ́ ẹ wá rí pẹ́ nìkan nínú ẹni tẹ́ ń kẹ́kọ̀ọ́ má jì lọ ẹ wá jọjọ́ ìdálẹ̀ lẹ́wà ẹ rí pẹ́ màgbẹ́tìrà lọ́ba. ẹ máa kọ́ gbogbo tẹ́ ẹ mà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti wá délé ọlọ́run ọba bá ọrụ ọba ọrụ gbogbo yín lọ́wọ́ ẹni tí ọrụ wá sí ọlọ́dọ̀ yín o ọba dẹni tí wọ́n sọ di ìmáàmù ní ńlá wọ́n sọ di mọ́fì tí gbogbo èèyàn ń gbé ìbéèrè lọ́ba ó sì bí mò ń ń títún ó sì mà pé lẹ́gbẹ̀ẹ́ òun ah, olùmọ̀ńlá lẹ́jẹ́ ọlọ́run tún ó sì ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó padà délé pé máa kọ́mọ̀ yìí lọ́dọ̀ yín ṣé lẹ́yìn gbogbo orin tọ́lọ̀ wá ṣe iṣẹ́ rò pé yóò tún padà lọ kọ́ mọ́ láìláì kò ní padà mọ́ kódà kan kò ní fẹ́ kà fún tàn rẹ̀ wípé ẹ̀ ń bẹ́ẹ̀ nu ẹni tọ́kọ̀ rí yọkàn máa ṣèṣe pé àjọpẹ́kọ̀ọ́ lù kàn náà rí tòǹtòrí ẹ̀ àsìkò yìí bẹ́ẹ̀ sì di nǹkan kan lábàbàrà tẹ̀sí rẹ́ni tó lè kọ́ yín ẹ̀kọ́ dáadáa nítorí tẹ́ bá ti do lórí ẹ̀ní lè kọ́ ma. ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lè máàmù lè máàmù wọn ò má kíw. ní ti ń ṣẹlẹ̀ nu wọ́n hàn sí gbogbo aláwùjọ. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ pé láàfà àfà àfà àfà wọn ò má kíw. àwọn náà sì mà nínú ara wọn fáwọn ọ̀ma ṣùgbọ́n kọ̀ rọrùn pípọ́n wa kọ́ mọ́. àyàfẹ́ni tó lọ́wọ́ bá tó kí èsì ilé ayé lòun ti síwájú ẹni tó bá fi ilé ayé síwájú kò ní lè kọ́ kankan mọ́. sẹ́dà inú àmọ́ pétérà lọ bá ta ni. ní ti gbogbo àwọn lè má mú àtàwọn àbáyìn bá kánò ni. àyà kú pẹ̀lú àìmọ̀kan wa ni. nítorí ẹ̀yin èèyàn náà ni ẹ̀yin ló ń sọnù ẹ̀yin ló ń sọnù tí ẹ̀dín wọn wá kọ́kí o. torí ńgbà tó bá pétérà lọ sí máa ń lọ tó à ah, bàbá yìí mọ kí lè lọ sí ẹmúdíjà èyí dàgbà jùmọ̀ lọ sẹ́mi kẹ́ni tọ́lọ̀ sànù èyí dàgbà lọ ẹni tọ́lọ̀ sànù àwùjọ wa yí padà wọ́n mọ̀ á pé dàgbà jùmọ̀ lọ àjẹlẹ̀ máa mọ̀ òtútù táwọn nọ. kí o máa bàbá yìí kí lè lọ sí wọn lọ kí o kí ló dé àfa àgbà àgbà kọ́ mọ́tẹ̀mí àgbà èmi tún lọ kọ́ ẹ̀rí pé gbogbo àwọn ẹni tí ọ̀fẹ́ máa wá wọ́n bẹ̀rẹ̀ sí ni wá mọ́. ṣùgbọ́n ńgbà tẹ́yìn tó ti di tó lórí tẹ́ ẹ̀ máa nǹkan kan tẹ́ ẹ wá gùn lórí pé wọ́n ti ń pè yín lólórí tẹ́ ẹ̀ fi wá mà sí má ẹ̀rí pé tí ọ̀sẹ̀lẹ̀ náà ni pé gbogbo àwọn ọmọ kéékèèké náà kọ́ táwọn náà bá ti rọra débi gan ni ah ọlọ́mọdé bàbá ti ṣàdúrà fún un nígbà táwọn lọ kí o bàbá sọ pé látòní lọ ìwọ máa kọ́nyà ni òtún ní tẹ́tírà síwájú ẹ̀ nìkan mọ́ ẹ bàbá yẹn ṣe pè fún ọ ń torí pé ìmọ̀ àwọn èèkọ́ tán wọ́n èèkọ́ tán bàbá sọ kọ́dọ̀ ẹnìkan ni wọ́n ti kọ́ gbogbo ọmọ irọ́ ni torí ẹnìkan ọmọ gbogbo ọmọ bóòlù ló ti wá fẹ́ jẹ́ kó ń lọ́kọ̀ ní gbogbo ọmọ torí ẹ ẹ̀kọ́ ìmọ̀ kún tó ṣe yín lólórí nítorí tó bá ti dolórí tó ò ní lè kọ́ màmá ìgbéraga ni ó bẹ̀rẹ̀ fọ́pọ̀lọpọ̀ àfẹ́ntọ́lọ́ bá ní ìsìn sọ pé gbogbo lè má mú olùkà afẹ́sẹ̀ kọ́ọ̀sì fún yín kọ́ọ̀sì tá a fẹ́ ṣe fún yín ni lórí kíké Suratul Fatiha ẹ dákun lè má mú mélòó lẹ́rù pé ọ̀dà mọ́ abẹ́rẹ́ ti ẹ̀gbọ́ àwọn ọmọ yìí wọ́n ní àyàkáyà Fatiha Fatiha ń sálẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ wá ti kọ́ọ̀sì fún wa lórí ẹ̀ ọlọ́mọ yìí Fatiha tó pé ìdí ń jẹ́ àwọn gan làwọn ti ń kà láì jẹ́ pé mọ̀ á lè mú kọ́ àwọn ẹ̀ mọ́ Fatiha kì í àdánù gbogbo sọ láti tẹ̀sí ẹ wá kọ pọ́ọ̀sì ni ẹ tún pẹ́bù á tún pẹ́rù síra fún yín ọ̀nà bẹ́ẹ̀ bá fún wa síra ni ẹ bù wá síra. ọ̀dà abẹ́tẹ̀ kọ́ọ̀sì fún yín nípa sùjúdù sáà lè má mú mélòó lẹ́rù pé ọ̀dà wọn àkọ̀bùlí bá dìde fún wa di ká máa kẹ́kọ̀ọ́ rẹ̀ eléjìmọ̀ ẹ kọ́ mà fún ọjọ́ sẹ́yìn lọ lórí sábà fi ọ́ sọ lórí òní lè kọ́ mà mà ẹ̀yà àfẹnitọ́lọ̀ ń bá tààmì fọ́dà ẹni tọ́lọ̀ ń sànú mi ìgbà tí ń bá ń lọ kọ́ mà yóò gbé sábẹ́ àbá yóò gbé síra rẹ̀ sábẹ́ àgbádá rẹ̀ káwọn èèyàn má bàa máa ti lọ sí sẹ́ẹ̀tì máa fi bó ṣe gbé síra pamọ́ lọ́wọ́ gbé mà rẹ̀ pamọ́ ọ̀gbọ́dọ̀ gbé pamọ́ wàá gbé lóbi jẹ́ pé àwọn Haúsá dáa wa lọ fíwfíw lágbọ́n bí wọ́n dáa ju wa lọ kọjá sísọ kò síbi ẹnìkan wọ́n sì máa sọ kó ní màtó ní àwùjọ Haúsá yóò tó máa gbé síra lọ gbàdúrà kí ló ti ọmọ yorùbá ti gbéraga ba iye wọn jẹ òdó ti pọ̀ jù láwùjọ yorùbá ń pa kí ó yìí ẹ̀tàjẹ́ ti pọ̀ bàjẹ́ kódà àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ láàrin haúsá ó ń tẹ́gbẹ́ àwọn tọ̀ríkọ̀ láàrin yorùbá tọ́lá àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ láàrin haúsá ọ̀dọ́ wọn gan-an lọ́pọ̀lọpọ̀ ti kọ́ mà nílẹ̀ haúsá àwọn ni wọ́n mójútó síra jù tí wọ́n ń kọ́ tí wọ́n ń kọ́ yẹn yorùbá ń bì òdo lórí òdo náà gbogbo ẹ̀ irú òdo tí wọ́n ń wọn kọ́ mọ́ ti ẹ̀yìn tẹ̀ǹtẹ̀lẹ̀ kọmọ kagidi harika kọmọ mankankan kọmọ tara rẹ jẹ toroko ti dáhùn gàdí ẹwúrẹ ọwọlẹ ọwọ àwọn òkò ti dọdù ma olóòtú burúkú ọgbọdọ wá mà torí pé àrùn tí ń sogódì lọ́fẹ́ máa sọ ọdún báyìí ní tí ń ṣe gbogbo èèyàn láwùjọ Yorùbá tí wọ́n fi pẹ́pẹ́ sí Islam ó ti fẹ́ máa ta àwọn ọmọ tí ń tẹ̀lé súnà báyìí bákan máa pé lágbájá kódà lágbájá dáa lágbájá ó ṣe kínní lágbájá ó ṣe kínní ti máa kankan nípa Islam tẹ́lẹ̀ ìnáwó à ń pè ní mà tọ́m bá ti kò rẹ́jẹ lórí òkú ìgbà tí ó yọ sí ọjọ́ ti lọ́mọ ọlọ́ ó rí pọpọlọ rẹ kó gbé màmá ọkàn máa sá mi nù torí tẹ́lẹ̀ à ń bá ti kò yí pé gbogbo àwọn ẹni tí wọ́n pẹ́pẹ́ sí Islam láwùjọ Yorùbá ẹrẹ̀ra yín lẹ̀ kọ́ mà ẹrẹ̀ra yín lẹ̀ kọ́ mà ẹ̀kan jẹ́ ti pọ̀jù fún yín láwùjọ yìí ẹ̀kan jẹ́ lásán lásán ẹrẹ̀ra yín lẹ̀ kọ́ mà ìbàjẹ́ èjì ti pọ̀ fún yín bàjẹ́ ẹ kíni wí kíni sọ ìmà ni sọ ẹ̀yin ọmọ ẹ dàmà ẹ ma ẹ dàmà ẹ wà kọ́ wọn. káma sára wa jẹun àsìkò rẹ ti tó ó ti tó kó ká mú wá sókun káwọ àmà nípa ẹ̀sìn wa ẹ̀sìn tiwa lélẹ́yìí sáàbà máa ń parí àlèsìn lọ sáàbà sì máa bá àlèsìn lọ kó làásì fẹ́ wà lẹ́nu. ní àwùjọ haúsá àwọn bàbá bàbá tí wọn kọ kí ó máa jó omi ìwà tó fi lẹ́tẹ̀ẹ̀yìn àsùbà tó bá jókòó báyìí kò ní dìde lọ jẹun àsùbà àbí lẹ́yìn aago mẹ́wàá lélẹ̀ ìsìn wọlé ti ń gba kí ó tó bá lọ lẹ́ ẹlòmínà tó gba tiẹ̀ ẹlòmínà tó gba tiẹ̀ ẹlòmínà tó gba tiẹ̀ ẹlòmínà tó gba tiẹ̀ kó tó di fún wọn wọlé. ṣé ọwọ́ abẹ́ láwùjọ yorùbá yìí ẹlòmíì bá wá kó nfẹ́ máa gba kí ó gan ó lè lọ kó àwọn tíra tó fi máa dá wákà lóde wá. tọ́lá ní irú ilé nǹkan lọ́yọ̀kọ́ ọkọ ọ̀yọ̀kọ́ jẹ́ mùsùlùmí gidi ni kọ́ nípa tọ̀hìn kọ́ nípa fíkì ọba ní wámọ́ njọ́ bẹ́ẹ̀ kẹ́ kó ní dálíà màfàmà àríyé dùrẹ́ẹ́bí gbogbo àwọn tíra tí olùsọ ti kankan láti dọ́ táwọn bàbá bàbá yín náà ti kà tí wọ́n fi ti lọ́ọ̀nì ebi rọ́nà ni tó tẹ́lá ní kọ́kọ́ mà tí ọ̀sọ́ dolùmà yóò lọ wọ̀n fẹ́ kọ́ ètò fún ma pa owó lóde ìníwà gbogbo ẹ̀ náà from owó to owó gbogbo owó náà la fojú sùn a gbọ́dọ̀ kí ẹ̀sìn tiwa lélẹ̀ tá a bá máa ń parẹ́ kò sí bá a ti lè ṣe tá a fi wá rí ní ọ̀la wọ̀ torí ẹ̀ àwa náà láwùjọ Yorùbá ẹ̀jẹ̀ àjọ jẹ́ pé ìmàlà ń wá kì í sowó ẹlòmíì ó pè nínú àìlẹ́kọ̀ọ́ ẹjọ́ tá a mo ti sẹ́ndì mẹ́sẹ̀jì kan kí ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mo sọ pé mo fẹ́ fẹ́yàwó ọlọ́wọ́n bó di oríyàwó rẹ̀ yóò ti fàlùbáríkà títọ́ bá fẹ́ẹ́ ẹ tí mo sọ financial ah, financial kí ni kéwù kéwù tí ọba yọ ọnu pé kò béèrè àmọ́ pé financial kìíní kan àwọn olówó lẹ́nu ọba nínú àìlẹ́kọ̀ọ́ nù yóò bá àwọn ọgbà ìpele yìí kọ́ nígbà tó lọ Saudi ìmà lọ́lọ́ kọ́ owó lọ́lọ́ wà orí wọn nínú àìlẹ́kọ̀ọ́ nù nínú àìlẹ́kọ̀ọ́ nù wọ́n wá jẹ́ kí wọ́n máa ara àta lóore yóò máa sara àdá láǹfààní àwọn wà á jókòó tó dúkan náà bíi mọ́tò tirẹ́là tó takú tí ò sí wọ́ àwọn ò ní kọ́mọ̀ tẹ́ẹ̀bà rí wọn wo ni wọ́n wá tọrọ. a'udhu billahi minash shaitani rajim tọ́jà adé òkùnkùn dáadé kódà nílẹ̀ haúsá àwọn haúsá ọmọ wa wọn mọ wa gbàdúrà lọ́dún yìí tí yorùbá bá wà wọlé wa tọrọ owó yìí <laughs> àwọn èèyàn tẹ́ rí ìkílẹ̀ rò pa àwọn àti ah, ọba kálukú wa lọ́ba wa owó lè fi wá béèrè la ilaha illallah yorùbá wíyà tí ti jẹ́ àwọn ò ní kọ́mà nípa ẹ̀ àwọn ò ní nípa ẹ̀ ọkàn máa sọ pé eh, eh, ọlọ́run kò rí ìyá rẹ ọ̀rẹ́ ni wá kí n tún wà nìkì kí ni kí ni àwọn haúsá ìkílẹ̀ àwọn wa wa ìmọ̀lẹ̀ àwọn wa kọ́ yorùbá kọ́ olóòtú olóòtú làwọn wá sí wọn tòtò ti yẹ bẹ́ẹ̀ wàhálà ẹ̀ tìrí pé yàtọ̀ fún láàrin wa àtàwọn tí àpèlè haúsá yìí báyìí ẹ̀ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọjà àwọn lógun kọ́dà haúsá tó mọ̀ fún olówó torí pé ń kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ ó lè wá gba kí ó kọ́yẹ́ pé ní gbogbo bútu rẹ̀ ó ti di iṣu sílẹ̀ yóò ti ti já wọnú lé kẹ́yìn òní mà kó ti já iṣu wọnú lé yín táwọn ọmọ ti kó wọlé nígbà tó bá gba tí ó tọ́tọ́ bá lọ tán lọ́mọ kẹ́ nìkan mọ̀ kó sùwà bóyá bàbá tó bá gba tí òun là ẹ̀ sọ fún fáàmì ìdí ẹni ó túlẹ̀ yóò bá ẹjọ́ ẹjá parakẹ́ tó kó wọlé bí owó bí owó ní ṣe yorùbá ìmọ̀ ẹ̀sìn kínní ìdí ń dà wá láàmú ní yorùbá lẹ́wọ̀ ọ̀pọ̀ ìdí nu tó ti jẹ́ pé ẹ̀sán jẹ́ ráàyè gidigidi láwùjọ yorùbá yìí torí àwọn ẹ̀sìn máa pé gbogbo yín náà ẹ̀ kúkú máa ń gbà ẹ̀sìn ẹni tó fẹ́ parọ́ fún yín yóò rọ ọlọ́run bàjẹ́ àmọ́ àwùjọ tẹ́tí wá mà ẹni tó parọ́ gan yóò ronú lẹ́mẹ̀wá pé a ah, irú àwọn alágbádá mẹ́ńkálẹ̀ ìtàmẹ́tò á sọ ilé ìdíjọ́ mi ẹgbẹ́ rọ́tà fẹ́ sọ bàálù rẹ̀ kalẹ̀ ẹjẹ́ ajé òdíjọ́ mi à ń bùkátà láti wá mà láwùjọ Yorùbá yìí à láti wá mà torí tá à ń bá ń wá mà aburú dínkù láwùjọ wa ìmá máa jẹ́ ká aburú dínkù láwùjọ ni ní ìparí ó di ọwọ́ ọmọ tí ń wá mọ̀ nínú ẹ̀kọ́ tó fi kún ọ̀rọ̀ rẹ̀ kó dínà sí ẹsẹ̀ ẹsẹ̀ jẹ́ kéje ká ní ma gbogbo ẹni tó bá sì ń wá ma tó bá fi ká máa tẹ lọ tó bá fi kún ọ̀rọ̀ rẹ̀ aláìlẹ́kọ̀ọ́ tó tó kò sí. ìwọ ní ìsìn wọ́n lọ ń kọ́ nípa ọlọ́run sọ ń kọ́ nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ ìbẹ̀rù ọlọ́run sí lọ́rọ̀ bí ká parọ́ bí ká lu jìbìtì bí kásẹ̀ zina iná ní ọ̀rọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ oníráyè tó kò sí ọ̀la torí ìmọ̀tẹ́rì yẹn ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ti ìjókòó lára ẹni tí ń sẹ́lọ̀ gbogbo àlà ń sẹ́lọ̀ ṣùgbọ́n tí ìwọ bá ń wá mà ọ máa gbìyànjú láti kíyèsí ìwà rẹ̀ ọ máa sapá tẹ̀tẹ̀ láti dènà tẹ̀tẹ̀ nítorí kí màá rẹ kó lè bá a bọ̀ kalẹ̀ nítorí kí àwọn ọ̀tún ọ̀tún ọ̀tún àgbọ́yé nípa ẹ̀sìn kó lè bá mọ pọ́nrọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn sísọ wá jìnnà sí kí la fẹ́ gbà mí wọn náà ni òfin lọ́mí ń dá sí arítẹni máa wí kí ló dé kí ló kàn pẹ̀lú àwọn èèyàn wọn náà lọ́ọ́ máa rí wọn wọn náà lọ́ọ́ máa máa ní ẹnìkan tó gbé ìlà tó dé ọ̀jọ̀ ẹ̀wú rẹ̀ ẹ̀yìn bàtà tọ́wọ̀ pọ̀jọ̀ agbọ́dọ̀ ṣọ́ra fún ẹ̀gàn òfófó irọ́ pa agbèrè jàmbá jìbìtì kéta kẹnìmánì tẹ̀m̀bẹ̀lẹ̀kún gbogbo àwọn aburúkú wà sílẹ̀ ìwòkuwò ìsọkúsọ ìṣekúṣe wà sílẹ̀. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní látàrí gbólóǹkì o iná ní ti ń ra àwọn ọmọ tí ń bá ti dì náà ẹ dákun sí ìsìláàmù náà wọ́n i ẹ̀sẹ̀ mọ̀álẹ̀ máa kó àwọn ọmọ bá nàkún bí nàkún bí nàkún tó ń wọn ó sì ń kọ́ àwọn ọmọ lóyún lọ́kọ̀ wàláhi mùsùlùmí àwa ni kí ló dé táwọn màmá màmá bàbá bàbá ò rìlíìsì ọmọ tiwọn ṣé ká àwọn náà lè jókòó ẹrú inú tiwọn eléyìí ni irú wọn ti kò lè rọrùn wa yu'allimukumullah ọlọ́ni ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ọ̀ máa fi màmá yín àwọn olùmọ̀sọ pé nínú sábàbí tí yẹn máa fi ní màní bẹ̀rù ọlọ́run lórí àyà yìí nínú wọn ni Abdullahi bin Mas'ud radiyallahu anhu ẹ̀yin ẹ̀ ti báyọ̀ ọlọ́run sọ̀rọ̀ yín kẹ́ máa wá wá mọ̀ ọlọ́run ó lẹ́kùn mà fún yín. bákan náà èèyàn lè máa sẹ́lọ̀ èèyàn lè máa sẹ́lọ̀ ó ní mo wá kọ́ ìmàmù wá pa lọ́dọ̀ ìmàmù màlì tí mo bá ti wá kọ́ yín èmi máa ń bẹ̀rù láti máa torí mo ti ha kí n tó wá bá màlì mo ti ha mo wá pa kí n tó wá bá màlì ní mo á kà kan mọ̀sálàyé rẹ̀ mọ̀sálàyé rẹ̀ yọ wà ní wọ́n máa mi máa kà á sùn máa kà á sùn ó ní máa kà ní máa kà ní máa kà níjọ́ kan ní ṣáfì wa sọ ìgbẹ́ yá ṣáfì rí. إني أرى أن الله قد ألقى على قلبك نورا فلا تطفئه بظلمة المعصية هو شافعي مريكي أولوما باتي سي ملما وفي سي أولوكا má fi òkùnkùn ṣiṣẹ́ lọ má fi pa ìmọ́lẹ̀ yìí rẹ̀ àwọn bàbá tí èso ń tè ta nìyẹn o wọ́n rí bí ọlọ́run sóore fọ́mọ yìí ọlọ́run bùn lẹ́bùn fún òṣèké ta rẹ̀ ọlọ́run ọba fi ìmọ́lẹ̀ ìmàṣẹ ọlọ́kàn má fi ẹ̀ṣẹ̀ má fi pa ìmọ́lẹ̀ yìí rẹ̀ bẹ́ẹ̀ ni tí àwa náà bá ṣe alábòsí náà má fi lè ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ a lè mẹ́ńṣà àwọn ọmọ tó jẹ́ pé afurasí pé Ọlọ́hun ọba ṣàánú wọn pẹ̀lú kó fi ìmọ́lẹ̀ màsí wọn lọ́kàn wàláì sẹ́yìn bá ń kọ́ ọmọ mẹ́ta ẹ̀ rẹ̀ nìkan bẹ́ẹ̀ náà sẹ́yìn bá wá sí ń kéta ẹ̀yin lẹ́ẹ̀rí ọmọ lẹ́tọ́jú rẹ̀ lẹ́ẹ̀rí lẹ́tọ́jú rẹ̀ lẹ́ẹ̀rí lẹ́tọ́jú rẹ̀ tọ́lọ́wọ́n bó fi sọ̀dọ̀ ẹni ńlá dì wọ́n àmọ́ tí kéta bá ń dà yín láàmú ẹ máa wá rẹ ẹ máa bínú ẹ máa kórìíra ẹ máa bínú rẹ̀ sọ pé ńgbọ̀ bá yá yọ padà sùn ní wá lè kí o ma òun ò ti máa ń tẹ́ ọ pàtó yẹn sí bọ́yá nìkan ẹni tọ́lọ̀ ọba ọba sì lò ní láti tan ìmọ́lẹ̀ Islam lágbọn abìkan lọ́jọ́ torí ẹ àwọn olùkọ́ ní ọmọdé ń kẹ́kọ̀ọ́ nínú torí kẹsẹ̀ kì í jẹ́ kí ìmọ̀ dúró láre lẹ́yìn tó ìmáàmù Ṣáfì tó gbọ́ ọ̀rọ̀ ìmáàmù Málìkì ó kó Madina lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ tán lọ́dọ̀ rẹ̀ ó wá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Wàkíyà ìjẹni tó lọ́wọ́ bá ọpọlọ tó gbogbo tó bá fẹ́ o tó bá ti kẹ́kọ̀ọ́ ojúmọ́ kẹta tó bá ti kẹ́kọ̀ọ́ tó má kàtá yọ ọ̀hà ọwọ́ apàdà alẹ́ ìgbà padà alẹ́ òun padà sílé lọ́jọ́ kan kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ ọwọ́ arọ ti lọ lọ́nà ọkàn wo àkọyìn tí ọmọge òní o ha òun ò ha lónìí kí ló dé kí ṣé wàá mọ ayétó ti wò lónìí. àwòfọ́ lójú bíbá ẹ̀kọ́ lọ ń sàánú pé kójú ọmọ ti fọ̀. láwọn àwùjọ tí wá wọn yìí tọ́ ẹgbẹ́ gbogbo nǹkan ti dàrú. kódà wọ́n wo àwọn èdè ń bẹ lábẹ́ aṣọ tán wọṣọ tán wọṣọ tán tún wo èdè òdì ẹ̀ sí lára rẹ̀. táàbà ti sọ̀rọ̀ ní ìdíwọ́n ni talabatul ilm wala talabatul fitan. wọn là akẹ́kọ̀ọ́ là wà abẹni tí wọn á fìdí nàka yìí ẹ wá wo ọwọ́ ọjọ́ kan ẹ irú aṣọ wo làwọn tiẹ̀ ń wọ̀ gánà gbé ọwọ́ akọ̀yìn asọ nìkan aṣọ kan fọ pọ́ọ̀ aṣọ lambulambu tó fi lè dá kankan mà sọ́kan ọgàn wo akọ̀yìn sí rẹ ni kí ó ti wá padà sílé kí oúnjẹ kejì lọ́dọ̀ olùkọ́ rẹ̀ pé tọ́ nǹkan ṣẹlẹ̀ lánàá o èrì pé ó há o bàbá wa fi léèrè kí ló dé kí ló ṣẹlẹ̀ nígbà tẹ̀ ń lọlé ó ní ẹ ọmọge kan kọjá ń wá wo àkọyìntì rẹ̀ ọ̀ọ́ ó ní tọ́sẹ̀lẹ̀ náà nù ìtọ́sẹ̀lẹ̀ ojú kò jù bá lọ ẹ má wulẹ̀ wá lọ síbò mí ẹ ń tẹ́ wo nǹkan ní òsì kẹrí pé ó há sábìrì wa kẹlẹ́wì شكوت إلى وكيع سوء حفظي فأرشدني إلى ترك المعاصي وأوصاني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي قلما في جص وقيع أي ركي وهامي أو أبي مما نلوزيدي كن قايسة ọwọ ọgbọkàn wu ẹnìkan bá nú aṣọ lambu lambu wọn ni kó tó pẹsẹ wà awsani bi anna al-ilma nur ọwọ́ aṣọ àsọtẹ́lẹ̀ fún mi pé kí n lọ ọmọ pé ìmọ̀lẹ̀ ni ma wọ̀. wa nurullahi la yuhda li'asi ìmọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ọba kì í gun ẹlẹ́sẹ̀. eléyìí ń bẹnu pa lẹ́kọ̀ọ́ ká ahọ́n wa ká sọ ẹyinjú wa ká etí wa ìwọ tó ń kẹ́kọ̀ọ́ tó ń gbórin sọ̀kísọ̀kí tí wọ́n náà ń sorí bíi kọ́ọ́lì nítorí kọ́ọ̀lì kọ́ọ̀lì kọ́ọ̀lì olùkẹ́kọ̀ọ́ tọ́mọ akẹ́kọ̀ọ́ ni àbọ̀ máa kọ́ èyí òjò sórí ibú yóò gbé kiri kẹsẹ díẹ̀ sí báyìí kúránì ní gbọ́ ni gbogbo àwọn orin orí ibú yìí náà ni iná ni wọ́n máa gbọ́ tẹ́lẹ̀ yìí kẹ́kọ̀ọ́ ni kọ̀kẹ́kọ̀ọ́ kankan ẹsẹ̀ bí dánilẹ́kọ̀ọ́ ní gbọ́ ni kí ẹsẹ̀ dánilẹ́kọ̀ọ́ èdè ìbàdẹ́nijẹ́ ni ṣé ti bí di ẹni gbọ́ ó ẹ rí i pé yọọ máa wo ìwòkuwò eléyìí ti fọ́ni lójú èmi ọmọ awò ó ti lọ nǹkan kan kìí ṣe pé yíyá nǹkan lásán wàhálà ò lè gbọ́ nǹkan kan yìí ò lè gbọ́ nǹkan kan yìí torí pé màdẹ́n wo especially tó bá gbé ma Islam ó máa ń sábà ní í ṣe pẹ̀lú ọpọlọ mọ́kàn ó máa ń sábà ní í ṣe má ọpọlọ àtọ́kà tí nǹkan kan bá ti lè tọ́pù ọ̀kan nínú méjèèjì ìmọ̀tọ́ ọmọ yọ̀ọ́ dàbí ìgbà tí èèyàn ń pa nǹkan rẹ̀ ni nígbà tí èèyàn ń pa nǹkan rẹ̀ ni torí ẹ̀ tó bá ti fààyè sílẹ̀ fún ìgbọ́kúgbọ̀ ìwòkuwò ìsọkúsọ ìṣekúṣe ìmọ̀ rẹ̀ lè padà dìjà nítorí pé ìmọ̀lẹ̀ tọ́lọ̀ wọn bá máa bún yẹn tí wọ́n bá ti sọpọ́ bùn yọ ìmọ̀lẹ̀ yẹn ò ní sọ̀sọ̀ tọ́lọ̀ wọn bá dákun má bàtí wá jẹ́ kálíbà àjẹnitọ́ lẹ́kọ̀ọ́ àbí ká fi ẹ̀kọ́ ẹ̀sìn Islam ká fi kọ́ra kò sẹ́ni tó dáa àtẹni tọ́lọ̀ ń bá tún sí ọlọ́run bá kó tún gbogbo wa sí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ láti máa fi ń tá àmà ní dáadáa ká máa fi ṣe wà wò ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ àwọn àwa bú àwọn àwa tí ọ̀dà ọlọ́run gbà kú lọ́dọ̀ wa ọlọ́run ọba ràn wá lọ́wọ́ má dá wa dára wa torí tó ọba fi lè dára dá wa dára wa á tègbè ọlọ́run kọ́ má jẹ́ ká tègbè ọlọ́run bá kó tún àwùjọ wa ṣe fún wa ọlọ́run bá kó jẹ́ káwa náà ká lè máa ṣe dáadáa kọjá kí àlékún lọ síwájú ìdàgbàsókè kó bá wa nídìí ẹ̀sìn islam wa dáǹsì kọlọ wọn bá kó sí ilẹ̀kùn àlùbáríkà fún wa láwọn àlùwà gbogbo tí ilẹ̀kùn àlùbáríkà náà bá wá sí kọjá kí kọjá kí ìpín àwọn mùsùlùmí kó níbẹ̀ jọjọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.